دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún sọ ẹnìkọ̀ọ̀kan wa di dédé àsìkò yìí ó náà lọ́ba tí adúpẹ́ fún a jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan láì dá orogún papọ̀ mọ́ ọlọ́run ọba yìí a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wasallam rúsí ọlọ́ọ̀bá ni òjísí ọlọ́ọ̀bá ni arsalahu allahu bilhuda wa dini haqqa ọlọ́ọ̀bá alékílára annabi sallallahu alaihi wasallam pẹ̀lú mana àtẹsẹ̀ dodo فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة النبي صلى الله عليه وسلم أسي دايسي الله وبالجة أمانة الله وبالك لك بك النبي صلى الله عليه وسلم أقوي أمانة ó dẹ̀ sí nasiha fún al'umma yìí wàtàrọ́kẹ́nà wàtàrọ́kẹ́nà aláàmà hajjatin bayda anábi wa fi wálẹ̀ sórí ìlànà ilé tó fúnfún gbò layluha kanahariha ilé tó yẹ sí pé nínú islam kò sí kọ́kọ́ kò dẹ̀ sí ibi kankan tó sókùnkùn ọ̀sán islam àtorú ẹ̀ bákan náà náà ni gbogbo ẹ̀ funfun ó mọ́lẹ́gbò ni la yazighu anha illa halik ẹnìkan ò ní gúríkò nínú ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ẹnìkan ò ní gúríkò níbi ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam àfẹ́ni tí ó bá parun lọ́dọ̀ ọlọ́ọ̀bá kọlọ̀ọ̀bá lè kílá kó dákùn kó sọ́wá kú níbi ìparun lọ́dọ̀ ọlọ́ọ̀bá Ibadallah ilé jẹ́ ìtẹ̀síwájú lórí àlàyé manhajú ahli ní àìpẹ́ àlàyé kan ó jáde tí a ṣe <clears throat> lórí ìkan nínú àwọn ọmọ ẹ̀yà tí ó pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó sì bí ẹni pé òun pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ afwan ma'aziratan ẹni yìí ṣe bí ẹni wípé òun pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo dẹ̀ plé ọ̀rọ̀ tí ẹni náà sọ tí mo dẹ̀ sí àlàyé lórí nǹkan tẹ́ni náà sọ pẹ̀lú àníyàn wípé ẹni yóò lè sàǹfààní nínú àwọn nǹkan tí a sọ yìí bákan náà ni gbogbo àwa tí ó kù náà a lè sàǹfààní lórí àwọn nǹkan tí ẹni yìí sọ báwo ni nǹkan yìí ṣe jẹ́ àti pé kí ni àgbọ́yé ahlu sunnati wal jama'a kí manhaju ahlu sunnati wal jama'a lórí nǹkan tí ó sọ yìí lórí nǹkan tí ẹni náà sọ so eléyìí báyìí nínú ìbánisọ̀rọ̀ náà mo ṣe àdéhùn nípa wípé màá ṣe àlàyé almuwazana almuwazana mas'ala kan ni tó yẹ sí wípé àwọn oníbídà wọ́n lo mas'ala náà láti da ẹ̀sìn wọ́n lo mas'ala yìí tarwijan libida'atihim wa nusratan li a'immatihim wọ́n lo manhajú yìí láti fi gbé bídá àwọn lárugẹ àti láti ti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn olùmọ́wọ́ manhajú muwazzana insha Allah ta'ala máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí náà pè ní muwazzana insha Allah nínú àìbánisọ̀rọ̀ yìí nígbàtí abádébí tí a ti bẹ̀rẹ̀ àlàyé lórí ọ̀rọ̀ náà insha allahu ta'ala ṣùgbọ́n mọ̀kàn fẹ́ jẹ́ ká mọ̀ nípìlẹ̀ náà wípé ọ̀rọ̀ nípa almuwazana yìí madhhabu kan ní tó pé àwọn oníbí dáa ni wọ́n ń lò lil asafi shadid nínú àwọn nǹkan tó wà bà nínú jẹ́ jù tó bà nínú jẹ́ jù òun ni pé láwùjọ tiwa yìí àwọn tí wọ́n tí wọ́n ń pàpè mọ́ra onísúnnà tí wọ́n ń pàpè mọ́ra àfà súnnà tí wọ́n dẹ̀ ń tan àwọn èèyàn pẹ̀lú pé súnnà ni àwọn gbé dání àwọn náà wọ́n ń lo madhabu yìí wọ́n ń lo madhabu alwazana yìí láti fi bá wọn sọ̀rọ̀ ilé tó ẹ́ pé ní gẹ́gẹ́ fúnra ara mi mo ti fi etí ara mi gbọ́ lẹ́nu wọn so láwọn táwọn èèyàn ń pè ní nǹkan bàbára láwùjọ wa ìtàn pè lágbàfà súnnà so àwọn ń lo mazhabu yìí láti fi bá àwọn èèyàn lò àti láti fi kó wàhálà báwọn èèyàn nípa muwazana so inshallah ta'ala tí bá dédé àlàyé nípa rẹ̀ bá masàlàyé inshallah ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ náà nínú àwọn nǹkan tí ó jẹ́ kí àwọn nǹkan yìí kó dọ̀ràn yà lé lórí so òun náà ni pé ẹ̀sìn ọlọ́wọ́n bá báwo ni ò ṣe ní dàrú a gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó tóbi lórí ẹ̀mí gbogbo wa pátápátá a gbọ́dọ̀ pàtàkì ẹ̀sìn ọlọ́run ọba ju gbogbo nǹkan lọ a dẹ̀ gbọ́dọ̀ pàtàkì òdodo ju àwọn èèyàn lọ nítorí pé àwọn èèyàn a máa mà wọ́n pípẹ́ ní ńlá ni wọ́n tí wọ́n bá jẹni tí wọ́n ń pèpè sí òdodo tí wọ́n dẹ̀ wà lórí òdodo ni a sì máa mọ̀ pé ní yẹpẹrẹ làwọn èèyàn kan tí wọ́n bá ti ń yapa sí nǹkan tí òdodo tí ó ń pèpè sí nǹkan tí òdodo tí ó ń dálé lórí so a ní ma òdodo pẹ̀lú àwọn èèyàn kan pé nítorí pé lágbájá ló sọ nítorí pé tàmẹ̀dùn ló sọ torí ẹ̀lá fi jẹ́ pé òdodo ni so ibà eléyìí báyìí ojú ọ̀nà àwọn aláburú èèyàn ni kò sí lójú ọ̀nà sunna ká sọ pé a ẹ̀mẹ́ni tó sọ ni nítorí pé lágbájá ẹ̀ torí pé dr lágbájá ló sọ torí pé professor lágbájá ló sọ nítorí pé sheikh lágbájá ló sọ torá lómi náà gba doctor ẹlòmí ò di doctor kò di professor ṣùgbọ́n nítorí tí àwọn èèyàn rí lọ́dọ̀ rẹ̀ wọ́n bá jálá tí ẹ̀ náà pé ìmọ̀ ńláńlá ni ṣe yíba nísìnyí kódà nínú àwọn tó jẹ́ sí pé wọ́n máa tọ́ka sí láàrin wọn wípé ah ẹni yìí gan àfẹ́ mẹni tó nímọ̀ jùnú àti dr lágbájá ni àfẹ́ mẹni tó nímọ̀ jùnú àti professor lágbájá ni tàbí káwọn èèyàn ti ẹ̀pín sí méjì gan pé ah, ó dàgbà lọ́dọ̀ tèmi ó tún nímọ̀ ju professor àti doctor lágbájá lọ so ní ẹni tó yẹ pé òun ló gba doctor so ibà ní sìn yìí so tó yẹ sí pé òun já lásà ni so òun já lásà ni yẹn ni pé òun jókòó ti àwọn olùmọ̀ni so ibà ní sìn yìí so um, ala hal irú nǹkan yìí ó ń bọ̀ta láti ọ̀dọ̀ wọn tó dẹ̀ ń bọ̀ta láti ẹnu wọn manhajul muwazana kò yé báyìí nísìn so a wá ní ma òdodo pẹ̀lú pé nítorí pé lágbájá nítorí nítorí pé lágbájá ló sọ so nítorí ẹ̀ ló fi jódodo láyéláyé eléyìí báyìí ó yapa sí ìlànà súnà nabi sallallahu alaihi wasallam ìta fi máa ma èèyàn péyàn dáadáa ni òdodo ni pé lágbájá á ẹni rẹ̀ ní kílódé torí pé òdodo ń bẹ lọ́dọ̀ rẹ̀ òdodo yẹn òun sọ̀yàn di ẹni tí a máa tẹ́tí gbọ́rọ̀ ẹ̀ yóò máa sọ̀rọ̀ ẹ̀dẹ́ni tí yóò ní iyì lọ́dọ̀ wa kìí ṣe wípé èèyàn kan ní ọwà sọ ọ̀rọ̀ tá a fi wá sọ pé òdodo ọ̀rọ̀ yẹn nítorí pé lágbájá lọ sọ naam so nígbà tọ́rọ̀ ti rí báyìí tọ́rọ̀ <clears throat> ti dàrú débi tọ́rọ̀ dàrú dé yìí so àyàfi kí ó jọ́ràn èèyàn lórí gbogbo àwọn tí wọ́n bá máa òdodo láti wípé kan máa gbé òdodo ìjáde fún àwọn èèyàn tó bá ń wá ìmọ̀nà tí wọ́n bá fẹ́ sọnù tí wọ́n fẹ́ kú lójú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tó fẹ́ gbàgbọ́yé ọ̀rọ̀ náà eléyìí báyìí a máa ṣe a nusratan lil haqq láti lè ran òdodo lọ́wọ́ ni ẹ́ láti lè ran òdodo lọ́wọ́ ni ládẹ̀ tí lè máa pèpè sí bí òdodo so wa dar'an lil batil bákan náà láti fi ti aburú dànù kí nítorí pé Ọlọ́run bá ní kí láńgbà tó ń sàlàyé irú àwọn kan báyìí fún ọlọ́run Qur'an so Ọlọ́run bá ní kí lájú kó wípé <clears throat> nínú suratu al-An'am nínú suratu al-An'am verse 55 Ọlọ́run wa kadhalika nufassilu al-ayat walitastabina sabilu al-mujrimin Ọlọ́run bá ní báyìí bá ti sàlàyé síwájú yìí báyìí làwọn Ọlọ́run bá ní kí láṣe máa ọlọ́ni báyìí làwọn ọlọ́wọ́n ọba àlégẹ́lá ṣe máa ń ṣe ìfọ́síwẹ́wẹ́ àlàyé nípa àwọn àyà àwọn ọlọ́wọ́n ọba wà ní tẹ̀sítẹ̀bí na sẹ̀bílù mujrimin ọlọ́wọ́n ọba ní àti wípé kí ojú ọ̀nà àwọn tí wọ́n jẹ́ al-mujrimun kójú ọ̀nà wọn kó lè clear nítorí ọlọ́wọ́n ọba àlégẹ́lá ṣe máa ń ṣe tafsil ọlọ́wọ́n ọba àlégẹ́lá ṣe máa ń ṣe àlàyé ní ìfọ́síwẹ́wẹ́ nítorí pé kálíbà àmọ́ ojú ọ̀nà àwọn al-mujrimun kó lè bá clear gbogbo èèyàn kò yẹ báyìí nísìn liyahlika man halaka an bayyinah kó lè wá jẹ́ sí pé ẹni tí ó bá parun ẹni tí ó bá ṣòfò ọlọ́run bá dìgbìlá kọ́ sọ wa kú mẹ́ kó lè parun kó lè ṣòfò lẹ́yìn tí àlàyé tó clear tó ti wá bá ẹ́ wà lè yahlika man halaka an bayyina wà yahya man hayya kí gbogbo ẹnikẹ́ni tí ó bá dẹ́ mànà tí ó sẹ̀mí kí sẹ̀mí tọ́lọ́ bàtà nẹ́bí sallallahu alaihi wasallam yọnu sí kí ó lè sẹ̀mí yẹn lẹ́yìn tí bayyina lẹ́yìn tí àlàyé tó clear tó bá ti dé bá ẹ́ eh? so ló jẹ́ pọ́lọ́wọ́n bá alikẹ́lá a máa sàlàyé àwọn àyàtò ẹ̀ a máa sàlàyé àwọn ọ̀rọ̀ rẹ̀ ní fọ́síwẹ́wẹ́ litastabina sabilul mujrimin kí ojú ọ̀nà máa kó lè clear ojú ọ̀nà àwọn ọ̀daràn nínú ẹ̀sìn kó lè bá clear kó lè bá dáma ipe ilé ìbáyìí lójú ọ̀nà tọ́lọ́wọ́n bá ojú ọ̀nà sálàfù lélẹ̀ ojú ọ̀nà tàwọn ọ̀daràn lélẹ̀ báyìí so ilé nínú ìlànà tí ọlọ́run bá àdíkẹ́lá tí ó máa ń gbà láti bá wọn yẹn sọ̀rọ̀ ní ilé báyìí nítorí kí ọ̀nà mọ̀ ọlọ́run bá àdíkẹ́lá kó lè kílà sí àwọn èèyàn so ilé báyìí lọ́fà ló jẹ́ pé àwa náà àgbọ̀dọ̀ dákẹ́ nígbà tí àwọn kan báyìí bá ń ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ máa ń ṣàlàyé ẹ́ so liyahlika man halaka an bayyinah wa yahya man hayya an bayyinah gẹ́gẹ́ bí ìsàlẹ̀ síwájú fẹ́ni tí ó bá parun kó lè bá parun lẹ́yìn tálàyé tí ó dájú sáká tó bá ti rí wá bá

àbá fi àwọn mọ̀nàfikú nìyí àbá fi àwọn rẹ̀ àbá fi hàn rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọba mà wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan báyìí pé lágbájá lágbájá lágbájá ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní walau sha'a walau nasha'u la araynakahu ọlọ́wọ́ bá ní tọ́wáyé pàwọ́ ọlọ́wọ́ bá ní kí lábá fẹ́ bẹ́ẹ̀ ni àbá fi àwọn wọ̀nyí àbá fi hàn wà sallallahu alaihi wasallam

òun ni wàá fi máa dá wọn mọ̀ pé mùnáfíkì lélẹ̀ yìí báyìí mùnáfíkì lélẹ̀ yìí wàá máa mọ̀ wọ́n pẹ̀lú àwọn àmì wọn wàá máa mọ̀ wọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó bá ń sọ jáde lẹ́nu ẹ́ so àmọ́ tó bá pàwọ́ ọlọ́run bá àlékẹ́lẹ́ tó bá pàpá fẹ́ ni àbá máa fi wọ́n hàn ọ́ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí jẹ́ pé lágbájá yìí lágbájá yìí lágbájá so ọlọ́run bá àlékẹ́lẹ́ ń jẹ́ ni àwọn àmì wọn àwọn àmì tí bá ń bẹ lára ta bá ti gbé wọn sórí òsùnwọn kìtàbà ti súnnà ta gbé wọn sórí manhajù ahli sunnati wal jama'a a ma rú èyàn tí èyàn bá jẹ́ bákanáà a ma ma wọn nínú àwọn ọ̀rọ̀ tó bá ń sọ lẹ́nu a ma bí tó bìlọ́ngì sí wala ta'rifannahum fi lahnil qawl irú ọ̀rọ̀ ẹ́ eh, láti mọ̀ pé irú wí báyìí lálẹ́ tó èèyàn yí má irú àyè báyìí lálẹ́ tó èèyàn má torí ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ so àwọn eléyìí báyìí òun ló fà ló fi jẹ́ sí wípé ká mọ àwọn èèyàn ní ìbámu sí manhajú ahli sunnati jama'a nǹkan kan ni tó jẹ́ sí wípé ọlọ́run ọba àlékiọlá so tó gbé kalẹ̀ tọ́lọ́run ọba àlékiọlá dẹ̀ fẹ́ kí a máa tẹ̀lé bákan náà nínú àwọn nǹkan tí ó tún fa irú àwọn nǹkan báyìí tí a fi gbọ́dọ̀ dákẹ́ òun náà ni nítorí nítorí bẹ́yà tí àwọn sọ̀hábà tí wọ́n ti gbà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam <clears throat> àdéhùn táwọn sọ̀hábà ti gbé pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tí gbogbo alùmọ̀ yìí náà dẹ̀ gbọ́dọ̀ wà lórí àdéhùn yẹn kí ni àdéhùn náà òun náà ni dalil tó hadithu kan tí alimami bukhari gbé jáde nínú sahihu wọn látọ̀dọ̀ ibada ibn samit akọlọ̀bà ní kílákọ̀bà yọnu sí ní bay'na rasulallahi sallallahu alaihi wasallam ala sam'i wa ta'ati fil manshati wal makrah wa alla nunazi'a al-amra ahlah wa alla nunazi'a al-amra ahlah wa an naqula bil haqqi haythuma kunna la nakhafu fillahi lawmata la'im insha Allah ta'ala ìbẹ̀rẹ̀ hadithu yìí a padà máa sàlàyé lórí ẹ̀ insha Allah lẹ́kọ̀ọ́rẹ́ nígbà tá bá ń sàlàyé nípa àwọn al-ikhwanul muslimun ṣùgbọ́n bí táwọn fẹ́ lù tó jẹ́ mahallu shahid tó jẹ́ àyè ibi tí ẹ̀rí ibi tí nǹkan tá ń ṣe lọ́wọ́ yìí ẹ̀rí ibi tó wà nínú hadithu yìí ó náà ni pé anabi sallallahu àwọn sahaba gẹ́gẹ́ sàdínkù lánàbì sallallahu alaihi wasallam lórí nǹkan yìí pé an bil haqq táàmà sọ òdodo haithuma kunna gbogbo bí kíbi ta bá bára wa òdodo láàmà sọ eléyìí báyìí ni bíyà àti àwọn sọ̀hábà gbà látọ̀dà nabi sallallahu alaihi wasallam pé an naqula bi haqqi haithuma kunna la nakhafu fillahi lawmata la'im a ní bẹ̀rù ẹni kankan a ní bẹ̀rù ẹni kankan kó buwa lórí sí láti sọ òdodo ògbàkígbà tí ó gbóbi kíbi ká bá bára wa kò sí bí nǹkan yẹn ṣe lè lágbára tó kò sí bí àwọn èèyàn yẹn ṣe lè lágbára tó àbí nítorí bẹ́ẹ̀ ṣe lẹ́nu tó à bẹ̀rù ègbú wọn àbí ìbanilókọjẹ́ wọn ká máa fi sọ òdodo ẹ̀rí bí àyí ni àwọn sọ̀hábà ridwanullahi alaihim wọ́n gbà látọ̀dọ̀ annabi sallallahu alaihi wípé an nakuna haqqi haythuma kunna la nakhafu fillahi ṣe ilé báyìí ni madhabu ahlisunnati wal jama'a ilé ìdẹ́ ni bíyà tí àwọn sahaba ridwanullahi alaihim tó gbà látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam bákan náà nínú àwọn ẹ̀rí tí a umu wa sílé báyìí náà òun náà ni bíyà tí Jarir ibn Abdillah al-Bajali tó náà tí ó gbà látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam annahu báyà annabiyya sallallahu alaihi wasallam ala sam'i wa ta'ati والنصح لكل مسلم آه جرير بن عبد الله البجلي رضي الله عنه olóhun náà ṣe bẹ́yà fún annabi sallallahu alaihi wasallam alẹ́sàmì wa tọ́à lórí pé wọ́n ma gbọ́rọ̀ sí olórí lẹ́nu ilé tí mo wíyìn náà hadithu tí mo ń káyí náà wọ́n sahih bukhari bákaná alimamul bukhari ni wọ́n gbé hadithu ilé náà jáde bákaná pẹ̀lú annabi sallallahu alaihi alẹ́sàmì wa tọ́à lórí pé wọ́n máa gbọ́rọ̀ sí àwọn olórí lẹ́nu òun dẹ̀ máa tẹ̀láṣẹ wọn wà nọ́sùhì li kulli muslim òun dẹ̀ máa ṣe nàṣíhà fún gbogbo mùsùlùmí pátá wọ́n máa ṣe nàṣíhà fún gbogbo mùsùlùmí pátá òun ní wà wọ́n mùsùlùmí kan náà láì ṣe nàṣíhà fún so ilé báyìí ni bay'ati jarir bin abdullahi albajali radiyallahu anhu tó náà gbà látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so a jaryan ní rírìn lórí bẹ́yà yìí tí a ti rí ìta ti rẹ́rí ẹ̀ nínú Sahih Bukhari òun náà lọ́fà ló jẹ́ pé àwa náà wò ní hesitate àwa náà wò ní kágara ààdẹ̀ ní kùnlá ẹ́ láti máa báwọn èèyàn sọ òdodo ẹ́ ànímọ̀ ààdẹ̀ níbẹ̀rù pé nìkan fẹ́ bú wa àbẹ́nìkan àbẹ́nìkan fẹ́ sọ kankan àbẹ́nìkan fẹ́ bá wa ló kọjẹ́ ààdẹ̀ ní kùnlá láti máa ṣe nasiha fáwọn èèyàn pàápàá jùlọ nígbà bá ti rí ti ń yapa manhaj a máa ṣàlàyé léyìí pẹ̀lú kitab tírà Ọlọ́run bá Qur'anul Karim àti sunna nabi sallallahu alaihi wasallam pẹ̀lú àgbọ́yé àwọn salaful umma wọn láti máa ṣàlàyé insha Allah ta'ala tó lè báyìí ó jẹ́ ọ̀rọ̀ ìtìsíwájú lórí àwọn iṣẹ́ tí a fẹ́ máa ṣe insha Allah ta'ala yóò àjẹ́ sílsílà yóò máa wá lọ bẹ́ẹ̀ pẹ̀lú gbọ́lọ́wọ́n a ní kánjú a gbìyànjú àti máa ṣàlàyé yẹn ní ìfọ́síwẹ́wẹ́ pẹ̀lú àwọn àdílà

wọ́n léhun gẹ́gẹ́ ní ìṣe dọ́gbàdọ́gbà ẹni tí ó bá ti ṣe muwazana lọ́dọ̀ wọn zulmù ló ṣe àbòsí ló ṣe lọ́dọ̀ wọn kò yẹ bá ní sí ìṣọ́ wọ́n ní adlu gẹ́gẹ́ ká ṣe dọ́gbàdọ́gbà ká ṣe déédé òní ká ṣe muwazana ẹ́ inshallah ta'ala so gbogbo àwọn nǹkan tí wọ́n gbára lé àwọn àdílà wọn pẹ̀lú gbọ́lọ́wọ́n bá àwọn ṣubuhatu hmm? àwọn náà ń pé kí ní yìí wọ́n rí ní ẹ̀rí látọ̀dọ̀ wọn ni ṣùgbọ́n a ṣubuhatu ni àwọn ìrújú ni tó jẹ́ sí wípé inṣàlọ́wù ta'ala a ma ṣe dáhàdù ẹ̀ a ma bá gbogbo ṣubhátù yìí jẹ́ inṣàlọ́wù ta'ala pẹ̀lú kìtàbà ti súnná lórí àgbóyí àwọn salaful umma ibadallah so ilé ìbáyìí o ní nǹkan tí a ń gbìyànjú láti máa ṣe inṣàlọ́ mọ́tí wọ́n sàlàyé a ma mú púpọ̀ nítorí kí àwọn èèyàn lè ṣe àǹfààní tó kún rẹ́rẹ́ nínú ọ̀rọ̀ yìí àdẹ̀fẹ́kú sú ẹni kọ̀kan wa afẹ́kún kálukú wa kó kàgbàgbò yíẹ̀ e. ẹgẹ́ bí Ahlus-Sunnah wal rí ọmọ ṣe wà ní orí ẹni naam ní ti síwájú náà mo gbogbo wa ká lọ mọ̀ wípé ọ̀rọ̀ al kí ni wọ́n pè ní al òun náà ni wípé ẹ tẹ́ńpé ní mọ̀wázánà nìyẹn so nǹkan táwọn wá ń sọ tán pèpè sí òun náà ni almọ̀wázánàtú bẹ́yìn ìjàbíyàtí wọ́sẹ̀lbíyàtí òun náà pè ní almọ̀wázánàtú bẹ́yìn alhassanati wọ́sẹ̀yíyàtí ó ní pé àkásíwọ̀ntúnwọ̀nsì láàrin dáadáa dáadáa tó bá ń jáde látọ̀dọ̀ yẹn àtàbúrú tí bá wọ́sẹ̀lbíyàtí الموازنة بين الإيجابيات والسلبيات أو الموازنة بين الحسنات والسيئات kásì wọ̀n tún wọ̀n sí ká gbé méjèèjì sórí òṣùwọ̀n láàrin dáadáa tí ń jáde látọ̀dọ̀ ẹ̀yàn àti àbúrú tí ń jáde látọ̀dọ̀ ẹ̀yàn tí yẹn bá wo ìjọ tààrífù almuwazana tí mo wí àti mafuhumu ẹ̀ àti madlulu ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní àgbọ́yẹ̀ rẹ̀ ní nǹkan tó ń tọ́ka ni tí yẹn wo bẹ́ẹ̀ tẹ bá kàn wó bẹ́ẹ̀ lásán yẹ́ fẹ́ pé ah lóòótọ́ ni náà gbogbo tó bá ti jáde látọ̀dọ̀ yẹn ó ṣe dáadáa ni ó ṣe ìdá ni gbogbo ẹ̀ lọ́yẹ̀ kéèyàn máa sọ náà gbogbo ẹ̀ lọ́yẹ̀ kéèyàn wòye sí so ìyẹn náà fi ń dala káyì àwọn èèyàn rú pẹ̀lú àwọn ìrújú tí wọ́n pè lẹ́rìí inshallah ta'ala tó yẹ sí pé a máa ti tẹ̀sílẹ̀ tó gbọ́ a máa tàmálẹ̀ sí àwọn ṣubuhatu yìí now báwo ni wọ́n ṣe ń lo ah, muwazana yìí òun wípé ṣẹ́rí tẹ́yẹ̀ bá ti ń sàlàyé burú èèyàn kan ipi aláburú ni báyìí báyìí báyìí nítorí káwọn èrè jìnà sí ẹgbọ̀rọ̀ máa sọ dáadáa rẹ̀ náà ìtẹ́gbẹ̀ ni mo wá zánà nìyẹn àbò lẹ́ṣe máa sọ burú ẹnìkan ṣé kò wá ní dáadáa tó náà ṣe nú ẹ̀sìn ni àìbó ṣe báyìí ìbó ṣe báyìí ìbó ṣe báyìí so tẹ́ bá ti ń sọ aburú ẹ̀ ẹ̀sìn máa fi dáadáa rẹ̀ náà ti lẹ́gbẹ̀ kọ́mbà jẹ́ sípẹ́ ń sáàbò sí fún tó kí gbogbo ẹ̀rẹ́ ló jẹ́bi látọ̀dọ̀ rẹ̀ so ẹ̀ ní ẹ́ eh, so ẹ jẹ́ káwọn èèyàn mọ dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ náà torí pé kẹ má bà sàbòsí fún in tí ó jáde látọ̀dọ̀ rẹ̀ kẹ má bà parẹ́ kẹ fi pamọ́ so eléyìí báyìí wọ́n ma fi dorí àwọn sàbábù àwọn sàbábù náà máa wò pé àbẹ́ ah, náà ni òótọ́ ni gankan ni ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tí ò dáa ni tó tán pè ní mo wá zánà nìyẹn pé tẹ́ bá ti ń sọ̀rọ̀ oníbídà o ní lágbájá oníbídà ni lágbájá aburú tó ń ṣe inú ẹ̀sìn ni tẹ́ hazaro al-umma tẹ́ ń sọ àwọn yẹn lára kóńbi aburú tí ń ṣe ẹgbẹ̀rún máa sọ dáadáa rẹ̀ náà kò yí báyìí sọ náà pè ní almuwazana ẹ jẹ́ ká lọ mọ̀dá wípé almuwazana yìí mazhabu àwọn oníbídà ni mo ti sàlàyé àwọn wọn àwọn al-ikhwanul àtàwọn sururiya àwọn sururiya yìí náà àwọn kan náà ni ìjọ kan ni wọ́n tán jáde látọ̀dọ̀ látinú al-ikhwanul muslimun tí olórí wọn jẹ́ muhammad surur muhammad sururi ọdún mẹ́wàá òun náà ló fi wà nínú àkídà ló fi wà lórí manhajú àwọn al-ikhwanul lórí manhajul ikhwanil muslimin ọdún mẹ́wàá lórí mẹ́ kódà nígbà tó ń sọ̀rọ̀ ara rẹ̀ tó ń sọ̀rọ̀ lẹ́pa ara rẹ̀ nínú majalla tu sunna nínú majalla asunna rẹ̀ tí ń print eh so nígbà tó padà dé London tí wọ́n lè kúrò ní Saudi Arabia tó padà dé London ṣùgbọ́n ó sọ̀tàn ara rẹ̀ ń pé bóun ṣe rìn Eh, lórí ojú ọ̀nà al-ikhwanul muslimun àti báwọn ṣe máa ń ṣe pẹ̀lú gọlọ́ọ̀bá tá bá débi tàti ń sàlàyé nípa al-ikhwanul muslimun àtàwọn sòrúríyà pẹ̀lú gọlọ́ọ̀bá ma sàlàyé ní fọ́síwẹ́wẹ́ so yìí fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ tí ìfẹ́ jí ká mẹ́ jáde púpọ̀ lórí ọ̀rọ̀ tí a ń sọ yìí àmọ́ a kàn máa sàwọn àlàyé kọ̀ọ̀kan tí yóò bá jẹ́ kí tí ó bá máa mú wa gbàgbọ́ yí ìjàmbá lọ inshallah ta'ala so that tàbá ti lè sàlàyé dédé tí yóò lè mú ọ̀rọ̀ tí a bá mẹ́nu lé tí ó lè mú gbàgbọ́ yí rẹ̀ táàfin inshallah ta'ala àmà fẹ́ lójú torí mo ti sàdéhùn pé ìyẹn fẹ́ kíkẹ́ inshallah àmà gé pépèpé ló fi jẹ́ sílsílà so so that kò láti gbàgbọ́ yìí kí ní báyìí a fẹ́ kí àgbọ́yé yìí kó tàn ká dáadáa eléyìí ní nǹkan táwọn àfá súnnà pípẹ̀ sí so so gẹ́gẹ́ bí tí wọ́n sàlàyé lọ aláwọ̀ ní ìwọ̀nù muslimun àwọn wọn ni muwazana àtàwọn sururiya àwọn ni muwazana mo sàlàyé àwọn tán sururiya so àwọn tó ń tẹ̀lé muhammad sururi ni tó yẹ kóhun ni kó tó padà lọ dá so ẹgbẹ́ tí ẹ̀yẹn náà àti àwọn ikhwanul muslimun nǹkan díẹ̀ díẹ̀ náà fi hezbiya tún siyasiya lòun náà ẹgbẹ́ òṣèlú pé a fẹ́ gbàjọba ẹ́ a fẹ́ jẹ́ kí àìròrí wọn kó máa darí gbogbo àgbáyé òun náà nìkan tí àwọn náà gbẹgbẹ́ ẹ̀ka lè lórí àwọn ẹlẹ́kẹta tí tó máa ń lo muwazana òun náà ni àwọn alkutubiya àwọn kutubiya àwọn ni ẹni tí wọ́n tẹ̀lé ìròrí Sayyid Qutb wọ́n tẹ̀lé ìròrí Sayyid Qutb àwọn náà ń pè ní alkutubiya ṣe ara wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan tó fa tí wọ́n fi ń lo mazhabu wọ́n dẹ̀ fi ń lo almuwazana yìí tí mo jí sàlàyé fún wa nǹkan tán pè ní almuwazana sáájú o ní pé wọ́n fẹ́ fi máa ṣe dìfáà wọ́n fẹ́ fi máa dìfẹ́ndì àwọn àfá wọn ni wọ́n fẹ́ fi máa dìfẹ́ndì àwọn olórí wọn ni so that wọ́n lè máa gbé àwọn èèyàn náà wọ́n lé pé ẹsẹ́ wọn kàn lẹ́mà olórí wa ṣe máa ṣe dáadáa báyìí ṣe báwọn náà ṣe báyìí ṣe báwọn náà ṣe báyìí ibẹ̀ ni wọ́n ti gbé muwazana wọlé so àwọn oníbídà ni wọ́n ní nǹkan yìí inshallah ta'ala Ah, ọ̀rọ̀ tí mo sọ ipá wọn ní bídá àníwọ̀n ni mo wá zánà kìí sọ̀rọ̀ kan tó jẹ́ kí mo kàn rú lágbárí mi mo fi sọ ni àfà tó jẹ́ gbogbo wa náà gbà láàfà súnnà àtàwọn tó ń polongo mo wá zánà láwùjọ wa yìí táwọn náà gbé manhajù mo wá zánà wọlé yìí àwọn tó ń polongo mo yìí ẹni táwọn náà gbà láàfà inṣàlọ́wọ́ ta'ala ọ̀rọ̀ wọn ni màá kà sí etí gbọ́ wa táàfì mọ̀ yí pé manhajù tó gbé wọlé ń manhajù tí ó dáa ni kò yí báyìí nísìn ṣùgbọ́n ẹni tó bá dẹ̀ máa ń gbọ́rọ̀ àwọn tí mo ń wí yìí ẹ́ yóò mọ̀ yí pé máa ń hajù wọ́n ń pèpè sí gidi gan wọ́n ń pèpè sí ibi ṣídà ni pẹ̀lú agbára náà fi ń pèpè sí so ilé kí ni gbọ́ látòrí ahọ́n wọn ni kìí ṣe pé bọ́yá wọ́n ní wọ́n pé kò yí báyìí kódà àwọn tí ó fi òdodo fi hàn sí gbogbo tí bá ń wá òdodo láàm mo ní pé ọ̀rọ̀ muwazana yìí ìkánú àwọn àgbàfà tí gbogbo wa náà ti àgbàláfà Sheikh Yahya An-Najmi alayhi rahmatullah ìgbà tí wọ́n bí wọ́n lè nípa ọ̀rọ̀ muwazana ìkíná sọ pa rẹ̀ tí a bá lọ wọnú tíra katakwe ni alfatawa alfatawa aljaliya ta bá lọ wọnú tíra náà page 9 to 10 ààrí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ààrí ń bẹ alfatawa aljaliya ti ṣe Sheikh Yahya an bàtàbí Sheikh Yahya An-Najmi tó bí wọ́n lérè gbogbo aná lámà afá yìí sí afá dáadáa afá súnnà lámà wọ́n sí tí ẹ̀kọ́ bá dẹ̀ sọ afá súnnà lọ́dọ̀ wa ẹ̀dàkùn ẹja sàlàyé káyé gbọ́wọ́ ẹ̀yìn tó wọ́n bá dẹ̀ ṣe tàn fi ń sáfà súnnà torí gbogbo àwọn àfáà tí ó bá ti sí lórí manhajù yìí so tí ó bá ti sí lórí manhajù wọ́n zánà yìí àbí kò sí lórí manhajù wà ń pèpè sọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ yìí àbáwọn fáwọn ẹlẹ́gbẹ́ nílẹ̀ yìí ẹ aláṣejù ni wọ́n in tí wọ́n fi ń ba Sheikh Rabi ló kọjẹ́ nìyẹn wọ́n hate Sheikh Rabi dáadáa wọ́n dẹ̀ mọ́ fi hàn páwọn hate Sheikh Rabi dáadáa gbẹ̀rẹ̀ ní sí mo ti sàlàyé nínú ọ̀rọ̀ tí mo sọ síwájú náà nípa ọmọ ìyá kan tí ó ṣe bí ẹni pò ń pè mí mo ní insha Allah ta'ala máa sàlàyé fún wa ta ní ó ń pè ní Sheikh Rabi' ẹ́ ta ní ó ń pè ní Sheikh Rabi' máa sàlàyé fún wa tí àwọn aláburú ẹ̀dá yìí tí wọ́n bẹnu àtẹ́lù tí wọ́n dẹ̀ hẹ́tì yìí so kéṣe bẹ́ kí ní èmi ti ma dáadáa látòrí àhán wọn kó wọ́n hẹ́tì Sheikh Rabi ẹ̀yẹ kò dẹ̀ sí nǹkan kan nítorí pé Sheikh Rabi tó pún gbógun ti àwọn madhab wọn àwọn manhaj wọn tí ó dáa òun náà ni wọ́n fi hẹ́tì Sheikh Rabi nítorí al pé ní nǹkan ń ṣe tọ́já burú tẹ pé wọn sí lórí manhaj wọn já jù ẹ fáyé káyé gbọ́ lẹ́sìn máa ń dákẹ́ yìí náà ní máa ń dùn mí ẹ káwọn èèyàn mọ̀ kò yí báyìí nísìnyí so ẹ jẹ́ because èèyàn kan lè máa ṣe rọrọ̀ manhaj ti clear ń sìn ẹnìkan ò lè máa fúl ẹnìkan kò yí báyìí nísìnyí alhamdulillah pọ́lọ́wọ́n bá lẹ́kọ́ ti ń sànú àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ manhajú sálàfù yìí kọjá akẹ́kẹ́ nìkan máa fúl ẹnìkan so kódà àwọn tí wọ́n ń dìbẹ́ndì wọn lánàá alhamdulillah lẹ́yìn àlàyé tó pọ̀ lẹ́yìn farabalẹ̀ alhamdulillah ọlọ́n ti ní alhamdulillah ọlọ́n ti ní kí òdòdó kó hàn sí ọ̀pọ̀lọpọ̀ náà náà wọ́n ni sheikh um, yahya annajmi wọ́n ni hal min manhaji salaf almuwazanatu bayna alhasanati wa sayyi'at ìjọ wà nínú manhaju àwọn salaf láàrin dáadáa àtàbúrú oníbídá àtàbá ń sọ̀rọ̀ rẹ̀ sí tàbá ti ń sọ dáadáa tàbá ti ń sàbúrú rẹ̀ sọ̀rọ̀ èèyàn náà ni sójọ́ rẹ̀ ìdíwá lórí kàmà sọ àbúrú ẹ̀ kàmà sọ dáadáa rẹ̀ náà ẹ́ muwazana yẹn sójọ́ rẹ̀ kàmà ṣe bẹ́ẹ̀ sọ́wọ́n manhajú bá ń ṣe nasiha fáwọn èèyàn pé ẹ fún lágbájá o tá ń fáwọn èèyàn gẹ́gẹ́ bí hadithu tí Jarir ibn Abdullah al-Bajali tí ó sọ pé òun fi ṣe bíra àfáà nẹ́bí sallallahu alaihi wasallam tí ó kà fún alẹ́kàrọ̀ sọ Bukhari yẹ pé òun ṣe bíra àfáà nẹ́bí sallallahu alaihi wasallam òun bá yá nẹ́bí sallallahu alaihi wasallam ala sam'i Eh, bákan náà wọ́n máa ṣe nàṣíhà fún gbogbo mùsùlùmí ládẹ̀ nàṣíhà fún láti nàṣíhà fún gbogbo mùsùlùmí yìí o ní ká sàlàyé èèyàn tó bá lè kó aburú àbí tó bá lè ba ẹ̀sìn jẹ́ àbí tó bá lè mú àwọn èèyàn kú lórí manhajjú salaf ká sàlàyé ẹ̀ fáwọn èèyàn kan fi máa kábi sọ́ra fún lára ọ̀ràn èèyàn ní nínú nàṣíhà fún gbogbo mùsùlùmí ni nínú wọ́n sọ wípé ànábì sallallahu alaihi wasallam sọ pé àdínú nasiha àdínú nasiha àdínú nasiha ẹ̀mẹ́ta ànábì sọ qulna liman ya rasulallah qala lillah wa li kitabihi wa li rasulihi wa li a'immatil muslimina wa 'ammatihi so ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yẹ pé ẹ̀sìn yìí gan lórí so nínú nasiha ni an-nasihatu lillah wa li kitabillah wa li rasulillah wa li a'immatil muslimina wa 'ammatihim so ilé ìbá ya gbọ́dọ̀ máa ṣe nasiha fún a'immatul muslimin a dẹ̀ gbọ́dọ̀ fún a'immatul muslimin so nínú ẹ̀ ní ká sàlàyé tí ó bá lè kó ìpalára àbí tó bá lè kó bá àwọn èèyàn nínú ẹ̀sìn ẹ́ tí yẹ pé ó lè kó ìròyìn burúkú sórí àwọn èèyàn ká hàzárò àwọn èèyàn nípa burú tí ń bẹ̀lọ́dọ̀ rẹ̀ inú ẹni nasiha lọ́wà so wọ́n wá bí Sheikh Yahya an wípé nígbàtà bá ń ṣe nasiha kéje pa ń sọ́tàn gbé sí ayé rẹ̀ ẹ̀dàkùn ẹjẹ́ ká máa mẹ̀yàtọ̀ tó ní pé tó máa sọ nìyẹn ó wà lọ mú ọ̀rọ̀ alimamu zahabi wa nínú síyẹ̀rù àìlẹ́mì nùbàlá pé imamu zahabi bàtọ́ ń sọ̀rọ̀ ẹnìkan oníbídà ni wọ́n dẹ̀ padà sọ dáadáa rẹ̀ ìtàgbésí ayé rẹ̀ ni wọ́n ń sọ yẹn tó bá ti ń sọ̀tàn gbésí ayé yẹn gbogbo tó bá gbére ayé sí lẹ́sàn ẹjẹ́ ká máa mọ bí àwọn olùmọ́mọ́ bí wọ́n ṣe máa ń lò pẹ̀lú ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹ̀kàn ní máa gbé ọ̀rọ̀ ilé ìráyìí kí ẹ máa gbé sí ìráyìí ẹ máa dẹ̀sìn rúbá yẹn tá bá sọ̀rọ̀ nípa tarikh tàbá sọ̀rọ̀ nípa tarjama afẹ́mà sàlàyé nípa ìtàgbésí ayé èèyàn kan gbogbo tó bá gbélé ayé pátápátá sí lásọ̀ nínú àwọn ìjàdíyàtú ẹni àtàwọn sẹ̀lbíyàtú ẹ̀ lásọ̀ ṣùgbọ́n tàbá hazzaru àwọn èèyàn nípa èèyàn kan pé à ń sọ àwọn èèyàn lára nípa burúkẹ tí ń bẹ láàrin èèyàn kan kọmọ́bà mọ́ mẹ́sìn wọn lọ́dọ̀ rẹ̀ tá bá ń ṣe irú ilé ìbáyìí àwọn sẹ̀dìyàtù ní kalámasọ àwọn burú ẹnìkan ní alámasọ sẹ̀yàtù ní kalámasọ kò sí kàtọ́kà pẹ̀lú hasanatu ẹ̀ olóòrùn pè ní ayé yẹn pè ní mahomun nasiha ibi tá ti ń ṣe nasiha fáwọn èèyàn tàbá wà láyé ibi tàbí nasiha fáwọn èèyàn so ṣe ó jẹ́ ó wà ní manhaju salaf ká a sheikh al'allama ahmad yahya an-najmi rahimahullahu ta'ala وبوالي ربي هل من منهج السلف الموازنة بين الحسنات والسيئات في مقام النصيحة أم لا فأجاب رحمه الله شيخ وادان ويقول هذا ليس من منهج السلف هذا ليس من منهج السلف وللي بايو سينو منهج وسلف alìmọ̀wásánà tí wọ́n pè wá sí kò sínú manhaj àwọn salaf ẹ̀fẹ́ fi yẹn ẹ̀fẹ́ fi gbé hasanul banna wọlé ni ẹ̀fẹ́ fi gbé sayid kutubu wọlé ni ẹ̀fẹ́ fi gbé yusuf qaradawi wọlé ni ẹ̀fẹ́ fi gbé muhammad sururu wọlé ni ẹ̀fẹ́ fi gbé tilmisani wọlé ni ẹ̀fẹ́ fi gbé sa'id hawa wọlé ni ẹ̀fẹ́ fi gbé muhammad shukri àti gbogbo àwọn tmc àtàwọn tàbọ́bùnù àtàwọn wúmà àtàwọn tààwùnù àtàwọn islamic youth àtàwọn mss gbogbo ẹgbẹ́ ti gbé wọn wọlé ẹgbẹ́ ti kí wọ́n bọnú ahlu sunnati wal jama'a ni so yíba ní sí so wọ́n ni hádá laysa min manhajis salaf wa lam yaqul bihi ahadun illa fi zamanina hádá wọ́n ní ẹni kan náà àwọn àfáà tó ti kọjá lọ nínú àwọn àfáà ní wọ́n ma ìbẹ̀rẹ̀ látorí ànábì sallallahu àtàwọn sàhábà ẹni kan sọ bẹ́ẹ̀ rí láyé Eh? Sheikh Yahya an-Najmi ní sọ̀rọ̀ ìsọ́ ọmọ kéwú jù wọn lọ sọ ọmọ kéwú jù wọn lọ kó tètè ẹ̀tẹ̀tẹ̀ bọ́ta ẹ̀tẹ̀tẹ̀ sàlàyé fáwọn èèyàn kan tètè ma kò yí báyìí sí ẹ má dákẹ́ lórí ẹ̀lá jẹ́ pé àwọn ń sọ fún yín pé àwọn ọmọ sàlàyé fún yín lórí àgbóyé tí gbogbo àwọn tẹ́yìn náà gbà láàfà tí wọ́n wà lórí ẹ̀ ẹ́ tẹ́bà máa sọ̀rọ̀ ń sìn táwọn èèyàn bá máa sọ̀rọ̀ ń sìn ọ̀rọ̀ pé lágbájá ní sàtíkẹ́tì kan lọ́wọ́ kò ní sàtíkẹ́tì kan lọ́lẹ́mọ̀ sọ èmi sẹ́mi wà mọ̀ ń bá yín sọ̀rọ̀ ni mò ń sọ pé Sheikh Yahya Yahya An-Najmi ń sọ mo sọ fún pé Sheikh bombazi sọ mo sọ fún pé Sheikh Al-Albani Imam Ahmad sọ Imam Maliki sọ gbogbo àwọn wọ̀nyí là ń sọ a ń sọ báwọn sọ̀hábà ń sọ̀rọ̀ èyí sọ pé kí n gbà tó ní dọ́kítọ́rẹ̀tì lọ́wọ́ so to àwọn tí wọ́n bá àwọn táwọn máa ń sọ̀rọ̀ yìí sáwọn eléyìí tó ní dọ́kítọ́rẹ̀tì lọ́wọ́ yìí ṣé wọ́n tó wọn ni ṣé wọ́n ma tó wọn ni wọ́n ma kéwú tó wọn ni ẹ́ so jẹ́ rí gbogbo yẹn tẹ̀gbìsù ni ìdá ọ̀rọ̀ rú ni torí pé ó ń bẹ́nu àwọn èyí náà nísìn náà bá ṣe ń tá ń fún bá ṣe orí ọmọ pé kọ ma kàwọn Sheikh Al-Albani ó yẹ kọ ma kàwọn bí Ibn Sirin àwọn bí Sufyan Thawri Sufyan ẹlòmí ò tí ẹ̀wà ní ká Ibn Sirin kò ní ká bí àwọn Malikiya àwọn Shafi'iya àwọn Hanabila àwọn gbogbo wọn ni ó ma kà náà tó yẹ sí pé nínú àwọn Hanabila tó ń sọ yìí nínú àwọn Shafi'iya tó ń sọ yìí Malikiya tó ń sọ yìí nínú àwọn Hanafiya tó ń sọ yìí Ash'ari Sufi ń bẹ́ẹ̀ náà wọn ọ̀rọ̀ wọn lẹ́nu yóò gàgà ní ó gbé karí ní pé tẹ́bá tí wọ́n dákọ̀ ṣe kàlùbá nígbà pé ń bà máa jẹ lọ́dọ̀ rẹ̀ nígbà pé lè di ẹgbẹ́ kan náà lòun àti àmọ́nú wọn tí bá ṣe bẹ́ẹ̀ ni wọn àti ṣe ni so ọlọ́run bá lè kẹ́ lọ́sàn wa so eléyìí báyìí à ń so eléyìí báyìí nítorí kójú àwọn èèyàn so Sheikh Yahya An-Najmi àwọn wọn sọ̀rọ̀ yìí wọ́n walam yakul bihi ahadun illa fi zamanina hada ẹni kan sọ bẹ́ẹ̀ láyé àfi lásìkò wáyé ni àfi lásìkò wáyé ló ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí ẹ ti bá àwọn tàsìkò wáyé ní sọ tuntun wọ́n ni ẹni kan sọ rú ẹ̀rí lẹ́yé àyàfi lásìkò wáyé láìṣẹ̀ ń gbọ́ ṣe ń sọ̀rọ̀ èmi قال به الإخوانيون وأتباع الإخوانيين àtàwọn tí ń tẹ̀lé àwọn ìkwàníyún káàkiri wọ́n bá sọ pé wò sínú àwọn ìkwàníyún ọ̀tọ̀ ó ti bọ́ sínú àwọn ilé Sheikh Yahya Najmi ní sọ̀rọ̀ pé kèèkè àwọn al-ikhwaniyun àti àwọn atba'u al-ikhwaniyin àwọn ni ma ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí qalu la budda min al-muwazanati bayna al-hasanati was-sayyi'at àwọn ẹni ọ̀rọ̀ yẹn ní pẹ́bá ti ń sọ burú yẹ gbọ́nà ma sọ dáadáa rẹ̀ وهذا باطل ليس له أساس من الحق ولا أساس من الكتاب ولا أساس من السنة ولا رأي ربك باني ọ̀rọ̀ tí ó dá ní kò ní ìpìlẹ̀ kankan laysa lahu asasun kò ní ìpìlẹ̀ kankan min al-haqq nínú òdodo kò ní ìpìlẹ̀ kankan inú òdodo kò sí ìpìlẹ̀ fún wàlá asasun min al-kitabi wàlá asasun min as-sunna kò sí ìpìlẹ̀ fún ní al-Qur'an kò dẹ̀ sí ìpìlẹ̀ fún nínú sunna eh? walam ya'mal bihi ahadu min nínú àwọn sàhábà nàbí sallallahu alaihi wasallam nínú àwọn sàhábù nàbí sallallahu alaihi wasallam ẹni tó lórú ẹ̀rí wala min as-salafi as-salihin bákan náà nínú àwọn as-salafu as-salihin àwọn as-salafu as-salihun kò sẹ́ni kan tó sọrú ẹ̀rí wala min as-salafi as-salihin wọ́n náà wọ́n asálàfù sọ́lìhún kò sẹ́rì fi àtọ́sọ̀ bẹ́ẹ̀rì adẹ̀mà gbé kí náà ń pè ní àwọn asálàfù sọ́lìhún àwọn náà ń pè bẹ́ẹ̀ àwọn náà ni alkùrúnù thalatha almufaddala àwọn centuries mẹ́tẹ̀ẹ̀ta tán nàbí sallallahu alaihi wasallam tó fún lọ́lá khairul qarni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum khairun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum riwaya méjì mọ́kàáyẹ̀ anabi sallallahu alaihi wasallam jí kọ́ ẹ pé àwọn tó lóore jù nínú al'umma yìí àwọn làwọn tó sẹ̀mí pẹ̀lú wọn anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn tákíwú lọ́dọ̀ wọn lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn tákíwú lọ́dọ̀ wọn àwọn as-sahaba àtàwọn àtàbí'ún àti tàbí'ù tàbí'in àwọn náà pè ní àwọn as-salafu salih àwọn ènìyàn kò sẹ́ni náà tó sọ bẹ́ẹ̀ rí tàní sọ ìjẹma Sheikh Yahya an-Najmi ìwọ̀n náà lọ wo tíra tí wọ́n dákọ lẹ́ẹ̀kan yẹ tí wọ́n ti sọ al-Fatawa ní page 9 to 10 wà ولم يعمل به أحد من أصحاب رسول الله صلى الله عليه وسلم ولا من السلف الصالحين والنبي صلى الله عليه وسلم كما هو معروف لما استشارته فاطمة بنت قيس wọ́n ní ànábì sallallahu alaihi wasallam dẹ̀ ní gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ gẹ́gẹ́ bí gbogbo náà ṣe mà ní pé nígbà tí obìnrin ní Fatima bintu Qais tọ́lọ bèèrè mara lọ́tọ̀ ànábì sallallahu alaihi wasallam takallama fi Mu'awiyah ànábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ nípa Mu'awiyah takallama fi Mu'awiyah wa Abi Jaham anabi sọ̀rọ̀ nípa mu'awiyah àti abu jaham wa qala anabi sallallahu alaihi wasallam sọ pé amma mu'awiyah fa su'lukun la mala orí Muawiya ti ẹ̀ tálíkà ní kò lówó tó lè fi bọ́ obìnrin wa amma Abu Jaham ọ̀dọ̀rọ̀bù línnisa ṣùgbọ́n Abu Jaham òun lè na obìnrin púpọ̀ akhrajahu Muslim wọn ni Muslim lọ́gbà wa walam yadhkur min hasanatihim shay'a anabi ọ̀sọ́ dáadáa wọn kan anabi ọ̀sọ́ dáadáa wọn kan àwọn tá sí wuyi sahabiyyal jalilal dáadáa wọn pọ̀ gidi gan anabi ọ̀sọ́ yọ kan bẹ́ aburú wọn anabi sallallahu alaihi wasallam sọ wa hakadha idha aradna isti'rada hadhihi al-adillah wọ́n ní bẹ́ẹ̀ náà ni tàbá bẹ̀rẹ̀ sí tàbá gbèrò láti máa kó àwọn ẹ̀rí ìwá ẹ́ najiduha mawjudatan fi kitabi fi kitabin jama'ahu fadilatu sheikh wọ́n ní ààrí ọ̀rọ̀ yáàrí àwọn ẹ̀rí nínú tíra kan tó yẹ́ sí pé àgbàfà ọlọ́lá ni sheikh rabi ibn hadi al-markhali ta kójọ tíra ta kójọ wọ́n láàrin àwọn ẹ̀rí nínú tínú tíra náà kọlọ̀bà ní kọlọ̀bà ní hafiza Allah kọlọ̀bà kọlọ̀bà wa sọ bàbá náà Sheikh Rabi Sheikh Rabi ni Sheikh Yahya ni wọ́n yìí yíò wọ́n tó ní aláṣejù ní wọ́n tó ní máa náà jù wọn dá tó láwọn náà ń kọ́ wa ní jí ò dá Sheikh Yahya yìí wọn ẹ̀dàkùn sí èmi ò fi jí ń fi tí ẹ tó jẹ́ sí pé ìwọ́n tó yẹ pé gbogbo èèyàn lè yẹn lọ́dọ̀ rẹ̀ àti súfí àti gbogbo àtẹlẹ́gbẹ́ àti gbogbo wọn ni ìmú tí ẹ ọlọ́mọ́jẹ́ ọlọ́mọ́jẹ́ rí láyé ifi ti ifi fànáwù Sheikh Yahya an-Najmilẹ̀ ifi imu jẹ́rẹ̀ tí ẹ rẹ́ pé in tó fi ń jàrọ́ ha wọn gẹ́gẹ́ nítorí ni wọ́n pèpè sí tó ń pèpè sí ìtàwọn tí wọ́n pèpè sí ẹ̀là wọn harọ́bà tó rí pàtàkù mẹ́rin hajjú salafu salih ẹ́ wà ní láìláì ilé mú wọ́n náà máa pé ilé mú yẹn wọ́n náà sì kò yí bá ní sí so o lè gbà mí ní ẹ̀jú kí mo rú ẹ̀ kódà bí n bá bèèrè màá lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ti ẹ̀ gan mo mọ̀ kó o lè bọ̀ o lè fún mi ní ìmọ̀ àbáwọn tó bá jẹ́ kí n sórí rẹ̀ láyà kàkí àmà ẹ́ so ọlọ́run bó sànà wa wọ́n rọ́dù ala alqa'ilina bi hadha almanhaj so sheikh àwọn tó ṣe rọ́dù lórí àwọn tí wọ́n ń sọrú manhaj yìí nínú tíra wọn kò yí bá ní so àwọn láàrin bẹ́ẹ̀ so àárín bẹ́ẹ̀ nínú tíra sheikh rabi mulhadi al-madkhali so ilé ìdáyẹ mú fi wọlé ni inṣáàlá ta'ala ká tó máa tẹ̀síwájú lórí àlàyé mú kàn fẹ́ jí kó yé yín wíkí manhajjú al-muwazana tí wọ́n ń pèpè sí yìí tí wọ́n ń sọ yìí tí wọ́n ń yágbádá lé lórí yìí <laughs> wallahi manhajjú tí mẹ́wàá wá pé kí ni wọ́n kó sí kí ni kí ni kan eléyìí náà kọ́ al yìí kọ́ ọmọ eh, oh, pé lára àwọn manhajjọ́ ìkwánin musulmi manhajjọ́ ìkwánin musulmi lára ẹni almuwazana sheikh yahya annajimi wọn sàlàyé fún wáyé kò yí bá ní ṣe so ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ insha allah ta'ala ká bẹ̀rẹ̀ sí ma kó àwọn ìrújú wa ká ma wá sí dáṣùgbò ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ìrújú alákọ̀ọ́kọ́ tó mọ́ ń lo ibadallah òun náà ni áyà tí ọlọ́run bá àdíkẹ́lá tó ti ń sọ̀rọ̀ nípa àwọn yahudi nínú al-Qur'an al-Karim Aya tí ọlọ́run bá ní ká ti ń sàlàyé fún wa nípa àwọn yahudi wọ́n máa ń lo àyà yìí púpọ̀ láti fi sẹ̀rí lórí muwazana wọ́n máa ń lo àyà yìí gan láti fi sẹ̀rí lórí muwazana àyà náà inṣàlọ́ ta'ala èsì tí a fún wọn lórí ẹ̀ àtàlàyé tá fún wọn lórí àyà yìí inṣàlọ́ ta'ala àlàyé bí márùn-ún ni pẹ̀lú gọ́lọ́ lórí àwọn ṣubhati tó ta'allaka pẹ̀lú àwọn ìrújú tí wọ́n gbámú lórí ayà yìí inshallah ta'ala márùn láfíwá ayà yẹn múlú ń sàlàyé nípa àwọn yahudi lọ́lọ́wọ́n bá lè ń sàlàyé fún wa nínú ayà náà naam wọ́n sàlàyé pé àwọn yahudi yìí ó ń bẹ́nu bó ṣe kéré tó ní owó yẹn dídíẹ̀ márùn ṣe kéré tó ní owó yẹn àwọn àní ṣe kí ni o wọn àní pé àmánà yẹn fún yà èyàn ní rí àmánà tí yẹn tí yẹn gbé sí wọn lọ́dọ̀ yẹn pẹ̀lú dìnáàrù yẹn èyàn ní rí gbà lọ́dọ̀ wọn má ó dẹ̀ ń bẹ́nu wọn ẹ̀dúrẹ́sì pé tó bá fọkàn balẹ̀ tó bá gbé àmánà sí lọ́dọ̀ pẹ̀lú owó tó pọ̀ ẹ́ so àtótó kìntọ̀ owó kìntọ̀ lọ bá fi ṣe kí ni lọ bá gbé sí lọ́dọ̀ yóò ti kẹ́ni yóò pè owó náà fún wa àmì yóò pè àmánà náà yóò pè fún wa ilé ìbáyìí wà nínú qawlu ọlọ́wọ́ adékíọlá tó sọ ọlọ́wọ́ adékíọlá pé wà min ويقولون على الله الكذب وهم يعلمون آية وأننا سورة المائدة آية وأننا سورة آل مران جاري سورة آل مران ولا تري آية verse 75 من سورة آل مران ọlọ́run bá ní wà min ahìlì kitab ọlọ́run ni ó ń bẹ́nu àwọn tàà fún ní tíra àwọn yahudi wà min ahìlì kitab ó ń bẹ́nu wọn man in ta'manhu bi qintar àwọn tó yẹ gbé tó bá fún wọn tó bá gbé àmọ́ tó bá fọkànbalẹ̀ sí lọ́dọ̀ tó gbé owó tó pọ̀ kẹntọ́ owó tó pọ̀ gidi gan ò náà ń pè bẹ́ẹ̀ owó tó pọ̀ tó bá gbélé lọ́wọ́ tó fọkànkan tó gbé àmọ́ náà yìí sí lọ́dọ̀ yóò adìhì ilé nígbà tó bá fẹ́ gbà padà yóò gbé fún ọ gẹ́gẹ́ bó ṣe gbé fún náà ni wa minhum man in ta'manhu bi dinar ó ti ń bẹ́nu wọn àwọn tó yẹ pé tó bá fún wọn ní tó bá gbé àmánà owó dinar bó ṣe kéré sí kìntọ́rù yẹn bó ṣe kéré sí tó yẹn bó yẹn ṣe kéré sí yẹn tó bá gbé lọ́wọ́ la yu'addihi ilayka illa ma dumta alayhi qa'ima kò ní pé àmánà dúó ti lọ́rùn tó tẹ́ ń nìkan ló tó lórí gbà àmọ́kọ́ yóò gbé fún ọbọ̀rọ̀ àmọ́ náà kò ní gbìlẹ̀ ọbọ̀ òṣè kéré tó ń bẹnu wọn tó rí bẹ́ẹ̀ ọlọ́run bá ní zalika bí annahum qalu laysa alayna fil ummiyina sabilun ọlọ́run ní ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ fún wọn nítorí pé in tí wọ́n ní láti sọ́kàn tí wọ́n dẹ̀ àwọn náà ń pè ní al-ummiyun àwọn ìjọ aláìmọ́kọmọ́kà yìí bá bá jẹ́wọ́ wọn ní jẹtàbòsí ká gba dúkìá wọn ọlọ́run ò ní fìyà jẹ wá ẹ ò sáwà àwọn àtàwọn eléyìí àwọn eléyìí yẹpẹrẹ bá bá jẹ dúkìá wọn ajẹ dúkìá wọn gbé nìyẹn ẹgẹ́ bọ́pọ̀lọpọ̀ ẹlòmínà ó ṣe máa rò pé tó ń bá jẹ dúkìá kèfèrí òun jẹ gbérí ẹ̀ tó pé kèfèrí ni a'udhu billahi minash shaitani rajim ilé báyìí nǹkan aburú gbà ní bẹ́ẹ̀ ni àwọn Yahudi náà ṣe ń rò wípé àà bá bá ti jẹ dúkìá wọn kò ní kò ní kábùrú kan bàbá lọ́dọ̀ ọlọ́wọ́n bá so ọlọ́wọ́n ní fìyà jẹ wá nítorí ẹ̀ ọlọ́wọ́n bá ní gẹ́sẹ̀ pé wọ́n kúrú ní alọ́lọ́hì kẹ́dìbà wọ̀hún yá ìlẹ̀mù ọlọ́wọ́n ní irọ́ àdáparọ́ náà pamọ́ náà báyìí ipe nínú tíra wọn làwọn ti rí bẹ́ẹ̀ pé báwọn bá fi táwọn bá jẹ́wọ́ àwọn mùsùlùmí àbáwọn táwọn bá jẹ́wọ́ àwọn al'umiyun àwọn lárúbáwá níjìyà ìtọ́ ọlọ́run ní fìyà rẹ̀ jẹ àwọn áyà yìí ni wọ́n ń lò ní dalil kí ni ẹ̀rí wọn lórí àyà yìí kí ni ìrújú wọn tó mú wá lórí àyà yìí ìrújú wọn tó mú wá lórí àyà yìí ni pé bàtọ́lọ̀ ọba àlékiọlá tó ń sọ̀rọ̀ àwọn yahudi bí báyìí ọlọ́wọ́ bá zama àwọn yahudi min haithul umum ọlọ́wọ́ bá ó bú àwọn yahudi lápapọ̀ zama allahu subhanahu wa ta'ala yahuda min haithul umum ṣùgbọ́n ní at the same time nígbà tó náà wọ́n bá ní kẹ́lá ń bú wọn tó ń bẹ́ta sẹ́lù wọ́n yẹn náà yubayyinu bi anna ba'dahum yaltazimu bi ada'il amana wa la yakhunuha ọmọ wọn máa jẹ́ kọ́ya pé apá kan wọn wọ́n máa pé àmánà wọn ẹ̀dẹ̀ kí ń jàmbá àmánà so wọ́n ní látara báyìí ẹ̀rí pé bọ́lọ̀wọ́n bá lè kẹ́lá ti ń sọ aburú wọn bẹ́ẹ̀ ni tó ń sọ dáadáa wọn ọlọ́wọ́n bá lè kẹ́lá sọ aburú àwọn Yahudi pẹ̀lú wípé ọlọ́run bá ní kẹ́lá yíyẹ pẹ̀rẹ wọn pẹ̀lú pé kò kí ń sáàdé lọ́dọ̀ wọn bẹ̀tọ́lọ́run bá ní ká tó wá sọ dáadáa wọn náà pé ẹ̀tọ́ orí inú wọn àwọn tó yẹ sí pé àmọ́ náà wọ́n mọ̀ pé fún yàn kódà kẹgbẹ́ tó ń tọ́ owó tó tó fi ń tọ́ kẹgbẹ́ ní wọn lọ́wọ́ ẹ̀rì ìgbà lọ́dọ̀ wọn padà tó pé alámàánà ni wọn sẹ́rí pé dáadáa wọn náà bá sọ yìí ṣùgbọ́n àwọn Yahudi bá ṣe burú tó rẹ̀ pé jẹ́ ní kẹ́lá sọ aburú wọn ọlọ́run bá ìdẹ̀ sọ dáadáa wọn sí wọn náà máa ń gbọ́ àdókè ń gbọ́ wọn ìwọ́n tó bá súnmọ́ wọn dáadáa hmm? wọ́n tó bá súnmọ́ wọn dáadáa èmi ti gbọ́ ẹ̀rí yìí lẹ́nu wọn rí èmi ti gbọ́ ẹ̀rí lẹ́nu kan nínú wọn rí kò ní báyìí nìsìn so tó ń fi muwazana rinlẹ̀ pẹ̀lú aya yìí náà wọ́n sọ pé insha Allah ta'ala ọ̀nà márùn ún lágbà sàlàyé aya yìí tí ó fi yé ẹni tí ń sọrú ọ̀rọ̀ yìí tí ó fi sàlàyé òun ni wípé tá bá lọ wo àwọn olùmọ̀ kò sẹ́nì kan tèmi rí tó sọ nǹkan yìí tó lo áyà yìí fún muwazana láàmìnà sọ̀hábà nínú àwọn sọ̀hábà kò sẹ́nì kankan tó lo áyà yìí fún almuwazana yìí nínú wọn sì ní Abdullahi ibn Abbas wà tí gbogbo wa mọ̀ pé olùmọ̀ ńláńlá ni nípa ìmọ̀ tafsiri Abdullahi Eh, kò lo ayà yìí fún muwazana rárá wala min al-mufassirin bákan náà nínú àwọn al-mufassirun èmi ò rẹ́ nìkan tó lo ayà yìí fún dalilu muwazana ni eh, tó sọ wípé ayà yìí ó ń tọ́ka sí al-muwazana tu bayna al-ijabiyati wa salbiyati wípé ó ń tọ́ka tó sọ in tó kò yí báyìí nísìn tí gbogbo ajẹ́ mọ̀ yí pé kọ̀tọ́ kí ẹ jáde an fiqhi salaf wa fahmihim ẹ gbọ́dọ̀ jáde kúrò nínú àgbọ́yé àwọn salaf àti àti ẹ gbọ́dọ̀ jáde kúrò nínú ojú ọ̀nà àwọn salaf àgbọ́yé wọn ẹ gbọ́dọ̀ jáde kúrò mẹ́ sọ́wọ́ bí ẹni tí ń lórú ayẹ ilé rẹ̀ alákọ̀ọ́kọ́ tàbí fi sàlàyé fún tàbí jẹ́ kó yẹ wípé òun kàn gbọ́ ayà yẹ pẹ̀lú ìfẹ́ ló ti ẹni òun kàn fẹ́ máa yọ ìdájọ́ tí ìkẹ̀kan náà wọn sálàfù tó wà yọnu ayà ìlọ́fẹ́ ma yọ́nbẹ̀ eléyìí ni eléyìí náà ń pè ní àtàálùmù kí a máa ṣe bí ẹni pòhun ju àwọn ẹni sáájú lọ a irú ìdájọ́ tí wọ́n yọnu ayà yìí irú ẹ̀rí tí wọ́n lo ayà yìí fún talent sáájú rẹ̀ lo ayà yìí fún nǹkan rí so awalan ààrẹ ni tó ẹ̀mùgbàgbé ọ̀rọ̀ tí Sheikh Yahya an-Najmi sọ wípé kọ̀sẹ́ni tó sọ orú ẹ̀rí àsìkò yìí láyé jẹ̀rẹ̀ àwọn tí ń sọ àwọn tàbí ẹ̀rí ń sọ àwọn al-Ikhwaniyyun ni àtàwọn atba'ul Ikhwaniyyin àwọn al-Ikhwaniyyun àtàwọn tí ń tẹ̀lé wọn náà sọ ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn èsì káàfún ẹni yìí lórí áyà yìí o ni wípé eré ìtàwọn ulama'u tafsir tí wọ́n gbọ́yé nínú áyà yìí o ni wípé Ọlọ́run bá àríkẹ́lá sí tahdhiru ni Ọlọ́run ń sí tahdhir Ọlọ́run bá àríkẹ́lá ń sọ wà lára nípa àwọn Yahudi ni àyà yìí gangan àwọn olùmọ̀ lò ní dẹ̀ lù pé ọlọ́run bá lè kíra fi ń sọ alára nípa burú wọn ni wọn gbọ́yé sí ni muwazana so nínú àwọn tó sọ báyìí aláṣẹ́bí ìlọ ìmọ̀m wípé gbogbo àwọn Yahudi pátá ọlọ́run bá lè kíra fi ń sọ lára wọn ni wọn wọ́n ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tá gbọ́yé ní ayà ni pé akhbara Allahu ta'ala anna fi ahli kitab al-kha'in wal-amin ọlọ́run bá ní kílán fún wa ní ìrò nínú ayà yìí pé ó ń bẹ́nu àwọn alùkìtàb al-kha'in ẹni tó jẹ́ oníjàmbéyàn wal ẹni tó sì jẹ́ ní fọkàntán ẹni tá a lè bẹ́nu wọn والمؤمنون لا يميزون ذلك والمؤمنون لا يميزون ذلك àmọ́ òmìnirí ò lè mẹ̀yà tọ̀ láàrin àwọn wọ̀nyí bóòrò ti fẹ́ mẹ̀yà wúdí tó ní àmánà àkílẹ̀ tí ò ní àmánà musulmi ò lè mọ̀ fayambari ìṣìnàbù jami'ihim ọwá tọ́kì ẹ̀dínà sí gbogbo wọn ni ẹ ẹjẹ́ ọ̀nà sáà máa ń sí ọlọ́run bá lẹ́kẹ́lá fi hàdárọ̀ wà ní pé ó lè máa tàbí tó jẹ́ ọlẹ́fọ̀kàtán nù wọn àtẹni tó jẹ́ oníjàmbá nù wọn bóò ní kí ni mẹ́ ìyá tó fi máa báwo ló ti fẹ́ mọ̀ kò yíba ní sí nítorí ọlọ́wọ́ bá nípa fi àgbàrọ̀ wa nípa àwọn ipé kọ́ má lọ bọ́ sọ́wọ́ kò má lọ sí gini kọ́ má lọ bọ́ sọ́wọ́ ọlọ́wọ́ bá nípa ó àgbàrọ̀ wa wọ́n ni wà kọ́ sọ ahìlìkítàbì bí zikiri ọlọ́wọ́ bá nípa ó dá àwọn yahudi sàlẹ́sà pẹ̀lú kọ́lọ̀wọ́ bá nípa in kana al-mu'minuna kadhalik bó jẹ́ sí pé àwọn mọ̀mìnà rí báyìí in bẹ́ẹ̀ àwọn mọ̀mìnà tó bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run bá ní kẹlá kan dáwọn sọ ọdọ́ kan dáwọn sàlẹ́sà pẹ̀lú àyà yìí ni kìí sọ àwọn nìkan ní àyà yìí ń bá wí ẹ ń bẹ́nu àwọn mùmí nítorí bẹ́ẹ̀ náà lè annal khiyanata fihim akthar torí pé alimami Qurtubi nítorí pé kódà ìṣe jàmbá lọ́dọ̀ àwọn mùsùlùmí gan ìtọ́pọ̀ ni fa kharaja al-kalam ala al-ghalib ọ̀rọ̀ yẹ kan jáde lè annal khiyanata fihim akthar nítorí báwọn yahudi ìjàre khiyana pọ̀ láàrin wọn astaghfirullah astaghfirullah al-azim astaghfirullah astaghfirullah alazim àwọn yahudi khiyana pọ̀ láàrin wọn jàwà musulmi lọ nítorí ọ̀rọ̀ yẹn fi jáde fa kharaja al-kalamu ala al-ghalib ọ̀rọ̀ yẹn wá jáde lórí pé àwọn tí nǹkan yẹn pọ̀ tí máa ń ṣẹlẹ̀ sí jùlọ àwọn làwọn ilẹ̀ lọ́wọ́ bá lè kí fi dákọ̀ wọn tó pé nǹkan yẹn pọ̀ láàrin wọn ju àwọn yòókù lọ so nǹkan tó fà bá lè kí fi dákọ̀ wọn nìyẹn nítorí pé ìṣesí pọ̀ láàrin wọn ju àwọn yẹn lọ ẹjẹ́ ká nǹkan tí alimamu alimamu Qurtubi rahimahullahu ta'ala ta sàlàyé níbi ayà pé ayà yìí jẹ́ inú ayà tọ́lọ̀ ọba nìkan tí hàdárọ̀ àwa mùsùlùmí nípa wípé àwọn yahudi tẹ̀ ń wò yìí ẹ́ oníjàmbéèyàn ọ̀pọ̀ nù wọn àwọn tó lámọ̀ náà náà ń bẹ́ nù wọn ṣùgbọ́n ìgbà tẹ́ẹ̀ yàtọ̀ fẹ́ni tó ní àmánà tí ò sí mi ìyá ọ̀ tí ò sí nǹkankan tẹ́ẹ̀fì máa ṣe yàtọ̀ láàrin àwọn méjèèjì ọlọ́run màlíkẹ́ lọ́wọ́ hazarọ̀ àwọn mùsùlùmí pé ẹ sọ́ra fún wọn ẹ má dá nǹkan kan pẹ̀lú wọn kò rí báyìí nìsí nítorí kẹmọ́ bá sí kẹ́ni kẹmọ́ bá kábàámà sí ilé báyìí nìkan tí alimamur Qurtubi alayhi rahmatullah tí wọ́n gbọ́yé tí wọ́n dẹ̀ sàlàyé nínú ayà yìí kò rí báyìí nìsí Ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tágbà sàlàyé àyà yìí ọ̀nà márùn ni mo ta'ala ọ̀nà méjì mo ti sàlàyé yìí ẹni sùúrù kí sàlàyé àwọn ọ̀nà ta'ala tẹ́ fi gbọ́ yé dáadáa kò yí báyìí nísìn tó nígbà tí wọ́n padà parí ọ̀nà márùn ẹ rí pé wàláhì ọ̀rọ̀ tí wọ́n lò yìí dẹ̀lílù tí wọ́n lò yìí ṣùgbọ́n àtọ́ fẹ́ mú yọ ó ní pé nínú al-Qur'an àti nínú súnnà àwọn nùsùsù pọ̀ gidigan àwọn ẹ̀rí pọ̀ gidigan tó jẹ́ sí pé ó ń tó dẹ̀ ń bú àwọn Yahudi àti Nasara nínú àwọn ẹ̀rí tó wà al-Qur'an àti súnnà yìí rẹ̀ ààrí ẹ̀ tó ń ṣe muwazana tó ń sọ dáadáa wọn ọlọ́ni wà la talbisu al-haqqa bil-batil ọlọ́run bá ní ẹ̀yin Yahudi ẹ má ma ro òdodo ẹ má ma dákọ̀ pẹ̀lú ìbàjẹ́ má ẹ má ma lú òdodo àti ìbàjẹ́ má ma lú papọ̀ má wa taktumu al-haqq

bákanáà náà àwọn ẹ̀rí tó tún jọbẹ́ ọlọ́ni atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun ọmọ bá ní ẹ̀yìn yahudi ṣe àmà pàwọn èèyàn ọlọ́run bá zama ó yẹ pẹ́rẹ ó bú àwọn yahudi pé wọ́n ń pa àwọn èèyàn láṣẹ dáadáa wọ́n dẹ̀ gbàgbé èmì ara wọn ọlọ́run bá lẹ́kẹ́lá sọ dáadáa wọn kakao aburú wọn tí wọ́n ṣe lọ́lọ́run bá lẹ́kẹ́lá sọ nínú àyà yà mara létí nígbà tí ànábì Musa sọ fáwọn ọjọ́ ya qaum ẹ̀yin ìjọ mi innakum zalamtum anfusakum bittikhadikumul ijl ẹ ti sàbòsí fúnra yín pẹ̀lú màálù tẹ́ ń bọ̀ yìí

Aya yìí náà inú áyà tó ń zama tó ń yẹpẹrẹ àwọn Yahudi nípa burú tí ń bẹ lọ́wọ́ wọn ni tó ń ti bẹ́ nínú áyà yìí ọlọ́wọ́ bá rí kẹlọ́ sọ dáadáa wọn kan kò yí bá ní sí bákan náà ẹ jẹ́ kí mú àdífì ní mélòó kan náà wá lórí ẹ̀ bá ti mú àdífì kan wá lórí eléyìí báyìí Ànábì sallallahu alaihi wasallam sọ pé la'natullahi ala al-yahudi wan nasara la'natullahi ala al-yahudi wan nasara Ànábì sallallahu alaihi wasallam sọ pé kí la'na Ọlọ́run bá kó máa bá wọn yahudi àti nasara ìgbéjìnà sí kí Ọlọ́run bá ìgbéjìnà sáànú Ọlọ́run bá kó máa bá wọn yahudi àti nasara ittakhadhu qubura anbiya'ihim masajid torí pé wọ́n mú sàárè àwọn ànábì wọn ní ilé ìjọsìn wọn wọ́n mú àwọn sàárì àwọn annabi ọlọ́wọ́ bá wọn àwọn annabi tọ́lọ́ bá rántí wọn mú nílé ìjọsìn yuhadhiru ma sana'u annabi ń kìlọ̀ fún àlùmọ̀ yìí nípa aburú táwọn yahudi àti nasọ́rọ́ sí annabi sọ ilé ìbáyìí nípa àwọn yahudi àti nasọ́rọ́ annabi dẹ̀ láàánà wọn kò yí báyìí nísìn annabi dẹ̀ sọ aburú wọn ìjẹ́ annabi sọ dáadáa wọn kan pé á àwọn yahudi báyìí wọn tó dáa sí o annabi sọ aburú wọn yóò ní mo wá zánà nísìn sọ́dọ̀ bí láti zọ̀ láàmà báyìí sọ́nà ọba alikẹ́ láti zọlámà wọn pẹ̀lú àwọn ẹ̀ríta mọ́ wáyìí kò yí báyìí sí náà ilé ìdáyìí ọjẹ́ nínú àwọn ẹ̀rí díẹ̀ ẹ̀rí wá pọ̀ gidi rẹpẹtẹ tí gbogbo wa náà ma bá pàdé lórí bá nẹ́bí sallallahu alaihi wasallam bí wọ́n ṣe bọ́n ṣe ń zama eh, àwọn Yahudi àti Nasara tí wọ́n ń bú wọn tí wọ́n ń yẹpẹrẹ wọn àwọn Yahudi àti Nasara pẹ̀lú aburú tí ń bẹ lọ́wọ́ wọn tó yẹ́ sí pé Ọlọ́run bá tàbí sallallahu alaihi wasallam kò dẹ̀ sọ dáadáa wọn kàn

kò yí bá ní sí nínú suratu Al-Imran ọlọ́wọ́ bá sọ́rọ̀ àwọn yàna sọ́rọ̀ gan náà níbẹ̀ tó pọ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn suwara Al-Qur'anul Karim ọlọ́wọ́ bá sọ dáadáa wọn kan bẹ́ẹ̀ náà Nabi sallallahu alaihi wasallam náà sọ̀rọ̀ wọn sọ dáadáa wọn kan náà eré báyìí náà òun náà tó jẹ́ délé ìṣe jẹ́ nípa wípé ẹ̀rí kò yí báyìí nísìn so ẹlẹ́kẹrin nínú àwọn ẹ̀rí tá mú wá kálẹ̀bà mọ̀ pé àyà tó mú lórí àwọn Yahudi pọ́nà ọba àdíkẹ́ lánà ń sọ dáadáa wọ́n yìí kálẹ̀bà mọ̀ fọ́rọ̀ tí ó dá ní ọ̀rá burú ni ìrújú ni òun náà ni pé ṣẹ́rí àyà yìí ẹ̀ka táyà yìí gan tọ́ka sí gan ìdàkejì ìntàwọn wọ̀nyí ń pè mara mụwa ni torí pé àyà yìí àwọn wọ́n ní ìròyìn àmánà lára ó dákọ̀ àwọn kọ̀kan nínú àwọn Yahudi lọ́nà Amẹ́ríkà sọ pé wa min ahli kitab ọlọ́ni ìbẹ̀ nínú wọn ní tó wọ́n bẹ̀yẹ min àtẹ̀bẹ̀ẹ̀dìyà ni ní ni pé apá kan wọ́n bẹ̀ man in ta'manhu bi qintarin yu'addihi ilayk àwọn tó yẹ pé tó bá fún wọn tó bá fi àmánà sí wọn lọ́nà pẹ̀lú owó qintaru tó pọ̀ gidi gan wó dá padà fún àwọn kan bẹnu wọn ó dẹ̀ bẹ́nu wọn àwọn tó yẹ sí pé tó bá fún wọn tó bá fi àmánà owó dìnáàrù sí wọn lọ́dọ̀ la yu'addihi ilayk illa ma dumta alayhi qa'ima àyàfi tó bá dúó ti lọ́rùn lọ́yàkù ṣe bá ní sí tí ó jẹ́ bí a ṣe ka ayẹyẹ sáájú so ẹ́ rí pé ọlọ́wọ́ bá ní kájí kó rí pé tó bá jẹ́ sí pé èròǹgbà ọlọ́wọ́ bá nínú ayà yìí ni pé ọlọ́wọ́ bá fẹ́ fi mọ̀wázánà bẹ́ẹ̀nà ìjàdìyàtì wà sẹ̀lìyàtì ká máa sọ dáadáa tàbúrú ẹ̀ tọ́bá ìpọ́nà bá fẹ́ fi onílẹ̀ ní à kò yí báyìí nísìnyí ọlọ́wọ́ bá lékẹ́ lọ́wọ́ bá sọ dáadáa ẹ́ tí ń bẹ lára àwọn tí ọlọ́wọ́ bá lékẹ́ lọ́wọ́ sọ́fà pẹ̀lú kìyànà yẹn náà tó pé àwọn méjì lọ́wọ́ bá lékẹ́ lápín àwọn Yahudi sí àwọn kan bẹ̀tẹ́ pé àmánà ń lọ́dọ̀ wọn àwọn kan bẹ̀tẹ́ pé kò sáàmánà lọ́dọ̀ wọn àwọn tí ò sáàmánà lọ́dọ̀ wọn yẹn sí kò sí dáadáa kankan lára tiwọn náà tí ẹni aburú làwọn a to z ní 100% ẹni aburú làwọn náà ní tí kò sí dada kẹkẹ lára wọn ni kí ló tọ́nà ọba àdékẹ́lọ̀ sọ dada tí ń bẹ lára wọn tí tí ìyá náà ń bẹ lọ́dọ̀ wọn ẹ̀ kí ló tọ́nà ọba àdékẹ́lọ̀ sọ tó bá yẹ pọ́nà ọba àdékẹ́lá fẹ́ lo mùwá zánà tẹ́yìn ń lò ní àjẹ́pá wọn tí ọlọ́ọba àdékẹ́lá ròyìn pẹ̀lú kìyànà yẹn ọ̀nà tọ́nà sọ dada tí wọn náà kò yẹ báyìí sí bákan náà sí àwọn tí wọ́n tí àmọ́ náà ń bẹ lọ́dọ̀ tí wọn yẹn ẹ̀ṣọ́ bẹ́ẹ̀wò nípa àwọn Yahudi tọ́lọ̀ bá ní kílọ́rìn pẹ̀lú àmánà yẹn o kò sáàbùrú kankan lára wọn ẹni rẹ̀ ni 100% tó bá yẹ pé mọ́bídáwò muwazana kẹ́yìn ń lò yẹn muwazana pé bẹ́ẹ̀ bá ti sọ dáadáa kẹ́ ma sáàbùrú rẹ̀ bá ti sọ bá yẹ pé náà lọ́lọ́ba àdékà fẹ́ lò ní lórí tọ́lọ́ba àdékà náà sọ aburú tí ń bẹ lára àwọn tí wọ́n lámọ́nà yẹn náà sẹ́gbọ́n lọ́ba àdékà lápin wọn sí méjì ni ọlọ́lọ́ àwọn kan wọ́n lámọ́nà àwọn tó ní ẹwọ kú ẹwọ aburú tí ń bẹ̀rẹ̀ àyàwúdí kílé tọ́nà ọbọ̀ sọ àwọn tí ọ̀nà ọba ní kílá ròyìn pẹ̀lú ìyáàlẹ̀ yẹn náà pẹ̀lú ìjàmbá yẹn sí kò sí dáadáa kankan lára tí wọ́n náà ní kílé tọ́nà ọba ní kílọ́sọ̀ yẹn náà kò yí bá ní sí so nínú ayà tẹ́ ń lò gangan kò yí bá ní sí ni tó bá kẹ bá wòye sí wáyà yìí ni ẹ ní lóru ayà fún muwazana nítorí pé kódà nínú ayà yẹn gangan ọ̀nà ọba náà kò fáàrù ni àwọn náà dẹ́ wọ́n láwọn sẹ̀dìyà tó wà fàbíyà àwọn sẹ̀dìyà tó ní agbára tó burú gidi gan tó yẹ pé yóò bá gbogbo sẹ́yìn jẹ́ lọ́dọ̀ ọlọ́run so kódà ìjàdìyà tó tẹ́lẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn yẹn gan sẹ̀dìyà tó wọn yẹn ọba jẹ́ torí kúfùrù ń bẹ lára wọn dáadáa mọ́nà tẹ́lẹ̀ ń bẹ lára wọn yẹn gan àwọn aburú tí ń bẹ lára wọn tó pọ̀ tó ní agbára wọ́n bá dáadáa ń gẹ́jẹ́ kí ló tọ́lọ̀ bàdé kí lọ kàwọn aburú yìí tó bá ìpọ́lọ̀ bàdé kí wọ́n fẹ́ lomùwázánà bẹ́yìn sí ń sọ yẹn pẹ̀lú báyìí lẹ́fìrí pé nínú àyà igan kò sí nǹkan tán pè ní muwazana ń kò rí báyìí nísìnyí so ẹ̀ lè rí nǹkan tán pè ní muwazana nínú àyà yìí so ilé yìí báyìí ó jẹ́ kó yé yín pé ọlọ́wọ́ ọba àlékiọlá tí ẹ lo ẹ̀rí láti fi fayọ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá wípé ọlọ́wọ́ bá àlékiọlá sí kẹ́ni ó ń lo muwazana ọlọ́wọ́ bá àlékiọlá kò fi muwazana báwọn Yahudi lò láyé láyé ọlọ́wọ́ bá àlékiọlá kò fi muwazana kò fi báwọn lò kò rí báyìí nísìnyí torí pé ilé ìdáyọ̀ ọlọ́wọ́ bá àlékí ọlá ó fẹ́ hazarọ̀ wa ó fẹ́ sọ wa lára nípa burú wọn ni kò yí bá ní sí so ó fẹ́ sọ wa lára nípa burú àti khiyana tí ń bẹ lára àwọn yahudi kò yé tó lè jẹ́ pé ìsọ wa lára nípa nǹkan yìí à èròǹgbà kan tó tóbi ẹtí ọ̀nà sáàmà ìsì ẹjìnà sí wọn ìtọ́nà bá rí káàkiri kagbórí ni nam ẹlẹ́ẹ̀karùn insha Allah ta'ala tá fi parí lórí ọ̀rọ̀ ìrújú alákọ̀ọ́tọ́ mú wáyìí o náà ni pé a nǹkan tẹ́ ń sọ fún wọ́n sìn o ni pé muwazana yìí tí èèyàn bá ti lè gbá wọlé a jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa sọ̀rọ̀ nípa àyàn àbúfẹ́ máa kọ̀ọ̀kan pa àyàn ẹ́ tóun náà bá ti lè tó bá fi lè máa sọ̀rọ̀ nípa àyàn tẹ́ bá fi lè gbá ń tẹ́ ń wí yìí tàbá fi lè gbá wọlé mo mọ̀ pẹ́yìn náà gbá lérò ọkàn láwọn tẹ́ẹ̀fẹ́ fi gbé wọlé ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀ pé bẹ́ẹ̀bá fi gbérò àwọn èèyàn wọlé ìgbékúgbé tẹ́ fi gbé wọlé wọnú Islam pọ̀ gidi gan torí pé àwọn èèyàn míì náà padà gbá mọ́ yín lọ́wọ́ tó pé tẹ́yìn sọ́hun dìdí tẹ́yìn sọ́hun aburú bá rìn pọ̀ gan àmẹ́ ẹ̀yin ò ẹ̀wò ẹ̀wò aftermath ẹ̀wò tó lè jẹ́ aburú nínú nǹkan yẹn àwọn tẹ́yìn kàn sáfẹ́ gbé wọlé ilẹ̀ yìí tẹ́ lókè níyẹn fún ẹ̀tí ọ̀dọ̀ sáfà ìsìn lẹ́yìn tí ló fi ẹ̀ǹká ìsìn yí ní kí ní ẹ fi ló fi ṣe yí lójú ọ̀yìn láti lò ẹ̀yìn ọmọ yí pé bẹ́ẹ̀ bá ti lè sílẹ̀kùn yẹn Allah yẹ ti sílẹ̀kùn aburú tọ́pọ̀ gidi gan nítorí pé tẹ́ bá fi lè dárún tẹ́ ń sọ yẹn wọlé a jẹ́ pé ẹni tó gbẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa yẹn àbẹ́fẹ́ kọ̀ nǹkan nípa yẹn tóun náà tó bá jẹ́ sí pé ìkánná àwọn Yahudi àbí nàṣọ́rọ̀ lọ́fẹ́ kú sọ̀rọ̀ nípa rẹ̀ àbọ́fẹ́ kọ̀ nǹkan nípa rẹ̀ kò yí báyìí nísìnyí àbí tíra kan nínú tíra wọn lọ́fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ nínú tíra wọn Yahudi àti àbínà sọ̀rọ̀ lọ́fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ àbọ́fẹ́ sọ̀rọ̀ nípa wọn lápapọ̀ kò yí báyìí ó ti tọ́ fún ẹni bẹ́ẹ̀ náà ẹ́ kúrò ẹni báyìí náà kóhun náà máa lókè ni kóhun náà máa sọ dáadáa wọn kí ní pé nísìnyí bá ti ń sọ̀rọ̀ Yahudi báyìí nísìnyí mo fẹ́ sọ̀rọ̀ nípa Yahudi mo fẹ́ sọ̀rọ̀ nípa Nasara báyìí nísìnyí ṣe àbí mo fẹ́ sọ̀rọ̀ nípa tíra wọn báyìí nísìnyí tí ìbá ti ń sọ aburú wọn gbogbo ọ̀nà sọ dáadáa wọn náà kí mọ́ bá gọ̀lá ma wọn nǹkan tẹ́ ń sọ nìyẹn nǹkan tẹ́ ń sọ nìyẹn tí ìbá ti ń sọ dáadáa wọn gbogbo ọ̀nà sọ aburú wọn nìyẹn kò yíba ní sí tí ìbá ti ń sọ aburú wọn gbogbo ọ̀nà sọ dáadáa wọn àmọ́ kí wá sọ aburú wọn nìkan kí má sọ dáadáa wọn lórí mọ́bdáwù yìí lórí ìpìlẹ̀ muwazana yìí kò yíba ní sí so a jẹ́ pé e, èyẹ ti sàbùsí fún wọn nìyẹn torí pé áyà tẹ mú wáyé ẹ̀yìn náà mẹ́kún sọ̀kalẹ̀ lórí àwọn alùkítàbù ni kò yíba ní sin so sábàbí dẹ̀ ní gbogbo ilẹ̀ lẹ́kọ́ ẹgẹ́ bó ṣe rìnlẹ̀ ní usul wípé àsábàbù yadkhulu fi umumi an-nass dukhulan awwaliyan sábàbí tí nǹkan bá fi lè sọ kalẹ̀ sábàbí tí ọ̀rọ̀ bá fi lè jáde yẹn pé sábàbí tó bá fa kí ọ̀rọ̀ jáde àbí kí àyàkan sọ̀kalẹ̀ òun náà ti kó sínú umumu násù yẹn òun náà ti kó sínú gbogbo tí násù yẹn ó ti kó sínú gbogbo tí násù yẹn sọ̀rọ̀ nípa rẹ̀ dukhulan awwaliyan kódà ní kò sí alákọ̀ọ́kọ́ ni torí pé sábàbù ni gbogbo yín náà lẹ mọ̀ yóò ẹ́ ẹgẹ́ bó ṣe wà mọ̀kọ́rọ̀ lọ́dọ̀ àwọn alùlẹ́yìn bil usul alọ́dọ̀ àwọn tán nímọ̀ nípa usul eh, àtàwọn tán nímọ̀ nípa tafsir àti hadith wọ́n gbà yí pé eh, asábàbù yadkhulu fi umumi nasi dukhulan awwaliyan sábàbí tí nǹkan bá fi sí nǹkan bá fi wáyé òun náà ti kó sínú nǹkan yẹn nítorí pé sábàbí gẹ́gẹ́ ló mọ́rọ̀ yẹn wáyé kódà òun gẹ́gẹ́ nìkan láàkọ́ tó ń kó síbẹ̀ kí gbogbo nǹkan yóò kù tó máa tẹ̀lé gbogbo ìdájọ́ kú ọmọ tẹ̀lé gbogbo ìdájọ́ tó bá kù yóò máa tẹ̀lé ìdájọ́ sábàbí tí ó mú ìdájọ́ yẹn wá ní tó mú ọ̀rọ̀ yẹn wá ní kò yí báyìí ajẹ́ pé tẹ̀lé bá ti wá lè sọ orúkọ báyìí nǹkan tẹ́ ń sọ fún wa ní ti ní pé tó tá a bá ti ń sọ̀rọ̀ nípa àwọn Yahudi àti Nasara náà tó pa àwọn gangan ní ayé ìsọ̀kalẹ̀ lé lórí ẹgẹ́ bí ayà tí ẹmọ wáyìí ayẹ́ pé dandan ní ká máa sọ dáadáa wọn náà tàbá tí ń sàbúrú wọn dandan ká máa sọ dáadáa wọn náà pé ah wàláyé ọmọ Pọ́ọ̀lù ń kódà ah wàláyé ọmọ dáadáa ni ah kódà àtẹ̀bárí ìmọ̀ sí dáadáa sáwọn òfin kan kama sọ dáadáa wọn náà ẹfẹ́ bá ẹ̀sìn jẹ́ nù hmm? ẹfẹ́ bá ẹ̀sìn jẹ́ nìyẹn kò rí báyìí sí so ah, bákan náà ká bá ti ń sọ̀rọ̀ nípa àwọn àlùwẹ̀sán ní yìí àwọn olóòsà náà dẹ̀rẹ̀ ní ká máa sọ dáadáa ti wọn náà kò rí báyìí sí àwọn alìmùsẹ̀dùn tá bá ti ń sọ aburú ti wọn náà dẹ̀rẹ̀ ní ká máa sọ dáadáa òun náà ó kó wọn sínú kò yí báyìí sí ó kó wọn sínú gidi gan tó dọ́gbọ́nà ọba àdékẹ́lá náà ń sọ níwọ̀n Qur'anul Karim ọ̀nà ni yáyọ lẹ́sìn amanu kúnù kọwà mẹ́nà lillahi shuhada bil qist wà láyé jì mẹ́nà kùn shana'anu qawmin ala alla ta'dilu i'dilu wa لا تحل شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القا... ولا ولا, الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجمنكم شنعان قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب آية من يجي تاكاي؟ ايه؟ yìí nípa ó sọ̀kalẹ̀ nípa àwọn ẹlẹ́bọ ni kò yé báyìí nísìnyí àyà méjì ìtaka yìí ó sọ̀kalẹ̀ lórí àwọn ẹlẹ́bọ ni kò yé báyìí nísìnyí eléyìí báyìí oúnjẹ kò yé wa wípé dẹ̀lìlù tẹ́fẹ́ máa mú wáyé ẹ̀rí tẹ́fẹ́ máa mú wá lórí muwazana yìí ẹ̀rí tí ò wọlé ni aburú tí ó dẹ̀ gbé wọlé nínú Islam ó ju nǹkan tẹ́yìn gbà lérò lọ nítorí pé tẹ́yìn fẹ́ gbé wọlé ni àwọn èèyàn tí lẹ́yìn tẹ́ fi muwazana lẹ́fẹ́ fi gbé wọlé kò yí báyìí sí tẹ́ bá ti yá fi muwazana pẹ̀lú dẹ̀lìlù tẹ́ ń lò yìí tẹ́ bá fi gbé wọn wọlé àwọn tí ó bá wọlé àwọn tí ò ní báyìí lọ́mà ni kò yí báyìí sí àwọn tí ò kéré nínú àwọn èèyàn ò ní ó bá wọlé kò yí báyìí sí so nam tẹ́ bá nínú àwọn èèyàn burú náà wà láburú èèyàn tí ó tẹ̀lé muwazana ti ẹgbẹ́ wáyìí tí ó tẹ̀lé wọlé wallahi alazim àwọn tí ò kéré ni tí ò ní báyìí lọ́mà nínú àwọn aláburú ní ó tẹ̀lé wọlé so kọ́nà ọba àdékẹ́lá kó dákùn kí ó sàmì kọ̀ọ̀kan wa so ní ìbáyìí ó ní àlàyé nípa ìrújú alákọ̀ọ́kọ́ tó máa mú wa lórí ọ̀rọ̀ muwazana yìí kò yí báyìí sí àtàwọn nǹkan tí ó jọ bẹ́ẹ̀ inshallah ta'ala níparí a fi ṣàlàyé ọ̀rọ̀ ìrújú wọn alákọ̀ọ́kọ́ yìí pẹ̀lú gọ́lọ́ọ̀bá àtùpadà mú ìrújú wọn lẹ́ẹ̀kejì tí láti parí gbogbo àwọn ìrújú a wà ṣẹ̀ṣẹ̀ wá mú àwọn ẹ̀rí tí ó fi nǹkan yìí tó takò muwazana tó ń pèpè sí ẹ̀rí tó takò àpàdà mú wá inṣàlọ́ ta'ala kò sí nǹkan tó fàtà kókó mú àwọn ṣubhátù wá nítorí pé nínú Islam ọ̀nà tó dájú tẹ bá fẹ́ jẹ́ kí àwọn èèyàn máa burú nǹkan ó ní pé ẹ kọ́kọ́ sí nafiyu nẹ́kẹ́ tó sí isbat ọ̀nà tọ́nà ọba àríkẹ́lá máa ń lò nìyẹn lórí aburú kan tí bá ń bẹ pẹ̀lú wọn ọlọ́run bá lẹ́kọ̀ọ́ pọ̀ sí ná fíyọ aburú yẹn náà yóò sì wá sí ìfìbátù dáadáa ìgbọ́n náà lámà ayà tọ́lọ́run bá rí gbẹ́sọ wípé ọlọ́run bá rí gbẹ́sọ wípé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní laysa kamithlihi shay'un kò sí ẹnì kankan tó kò sí ẹni kankan tó jọ Ọlọ́run bá náfíyù nìyẹn Ọlọ́run bá kọ́ kọ̀ dáma náfíyù síwájú pé kò sẹ́ni tó jọ Ọlọ́run bá Ọlọ́run wá sí isbat wa huwa as-sami'ul 'alim wa huwa as-sami'ul basir Ọlọ́run wá sí isbatu as-sam'i Ọlọ́run bá ó ṣe ìsàfihànilẹ̀ ìgbọ́rọ̀ àti ìrìnà ọlọ́run bá ọlọ́run bí ó fi rìnlẹ̀ fọ́ra rẹ̀ ẹ̀rí pé nínú ayẹ̀ ọlọ́run bá lè ọkọ̀kọ̀ dáma nẹ́fíù náà kọ́lọ̀ bá lè kẹ́tọ́ sí ìsìbát so ilé ìbáyẹ̀ ló jẹ́ sí pé káwana bá ń sàlàyé àkọ́kọ́ mọ́ kọ̀ dáma nẹ́fíù kátó sí ìsìbát gbogbo àwọn tí wọ́n mú wá ní ṣubhat àkọ́kọ́ dànù náà so that ẹ̀mí wọ́n pasófo kú omi ìranu àti jágbàjàgbà tí wọ́n ń wí ẹ̀mí wọ́n ti kọ́ pasófo náà àti kọ́ bàjẹ́ àwọn àìsàn wá fi ntọ́ da àìsàn wá gbẹ ntọ́ da sínú ẹ̀mẹ́wà kò yí báyìí nísìn pẹ̀lú gbọ́nà ọba eléyìí báyìí láṣe títí tá parí ọ̀rọ̀ yìí a bẹ̀rẹ̀ látorí bá ṣe mú wáyà àwọn ṣubhátù wọn nínú al-Qur'an a sì yanjú ẹ̀ àbákan náà lọ sínú ṣubhátù nínú hadith a yanjú ẹ̀ tàbá yanjú ẹ̀ tàwọn wa bẹ̀rẹ̀ rí wa láti inú al láti inú hadith bákan parí ẹ̀ pẹ̀lú àwọn salaful umma ti wá fi mọ̀ pé in sàlàyé nǹkan o báwọn afá sunna bá ṣe wà lórí ẹni ẹ̀ so ní parí lónìí insha Allah ṣẹ́rí ọ̀rọ̀ nípa muwazana wọn tó ń sọ yìí láàrin as-salbiyyat yìí pé káàbá ti ń sọ dáadáa yàn káàbá ti ń sàbúrú yàn ọ̀rọ̀ yàn ni ká máa sọ dáadáa rẹ̀ náà kò yí báyìí nísìnyí so a jẹ́ pé intent sọ fún ni pé ó ti jọ́ràn yàn léwa lórí náà o ẹ́ káàbá ti ń sọ̀rọ̀ àbú làábì náà àbí à ń sọ̀rọ̀ àbú jáàlì náà ká máa sọ dáadáa tiwọn náà tó láwọn náà ní dáadáa tó ń ṣe láyé káàbá ti lè ń sọ̀rọ̀ tiwọn náà a gbọ́dọ̀ máa sọ dáadáa wọn intẹ́ ń sọ nìyẹn ò tẹ́ẹ̀ bá máa ìtumọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ yìí àwọn ìrúkà ìrúkú náà mẹ́tẹ̀lé wọn wọlé lẹ́yẹ pé báyìí sí torí pé àwọn náà ní dáadáa táwọn náà ṣe tó àyà Yahudi tẹ mú wáyìí kò báyìí sí so sẹ̀mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe fi muwazana rìn lẹ̀ pọ́lọ̀ báyìí fi muwazana báwọn Yahudi àti yẹ̀nà sọ́rọ́ lò táà ní sọ pé kíni táwọn ilé náà ní sí kíni táwọn náà ní tàn ní wọlé síbẹ̀ tó káwọn náà ní dáadáa gbogbo àwọn al'almaniyun a gbé àwọn náà wọlé kò yí báyìí sí látara aya yìí látara ìrújú yìí àti madhabu yìí tí ó dáyì so a jẹ́ sí pé gbólóhùn ọlọ́wọ́ bá lékẹ́ látọ́lọ́wọ́ bá ń sọ nípa Abu Lahab kílẹ̀fẹ́ sọ ń parẹ̀ ọlọ́ni tabbat yada abi lahabin wa tabb ma aghna anhu maluhu wa ma kasabi sayasla naran zata lahabi wa imra'atuhu àyà yìí tí ó gbọ́nà wà ní kẹrà ò dáadáa Abu Lahab àti ìyàwó rẹ̀ kankan hmm? so tí ẹ fẹ́ sọ pọ́nà wà ní kẹrà zọ̀ lámà Abu Lahab àti ìyàwó rẹ̀ ni mo mọ̀ pé haṣa ẹ̀yin náà ní sọrún nǹkan báwọn ẹ̀ẹ́dẹ̀ gbá lérò ṣùgbọ́n nǹkan tẹ́ ń sọ in tí ó ń túmọ̀ sí nìyẹn torí pé tẹ́ẹ̀ bá ti lé muwazana sí ẹ pé kíyàn bá ti lé sọ aburú yẹn o àfikọ́ ma sọ rẹ̀ ọlọ́run ọba lọ sọ aburú Abu Lahabi àti ìyàwó rẹ̀ kọ sọ dáadáa rẹ̀ ẹni vilmu ní sọ́rọ̀ bá wá zọ̀ lámà wọn ẹ́ tìrúkọ́lọ́ ọba àríkẹ́lẹ́ òfin wazana kò fi bá wọn lò kò yí báyìí sí so ẹ́rì nínú al-Qur'an tó pọ̀ gidi gan bí tọ́nà ọba àríkẹ́ tí ń sọ̀rọ̀ nípa Fir'aun sọ̀rọ̀ ọba sọ dáadáa rẹ̀ sọ́nà ọba àríkẹ́ lọ́nà láàmà Fir'aun ni ọlọ́nà ọba àríkẹ́ ń sọ̀rọ̀ nípa Haman sọ́nà ọba àríkẹ́ ń sọ àbúrú rẹ̀ sọ́nà ọba àríkẹ́ sọ́nà láàmà rẹ̀ nítorí ọba ọ̀sọ́ dáadáa rẹ̀ kankan kò yí báyìí sí gbogbo àwọn al-kafarah tó kù náà àtàwọn al-mulhidun ọlọ́nà ọba àríkẹ́ sọ̀rọ̀ nípa àwọn àbúrú wọn nínú alkùránù karim sọ́nà ọba àníkẹ́lá sí ọdún lámà wọn ni sọ́nà ọba sàbòsí fún wọn ni pẹ̀lú pọ́nà ọba àníkẹ́lá ọ̀sọ́ dáadáa wọn kò yí báyìí sí so nǹkan tí mabda òyìn yìí nǹkan tó ń pèpè sí nìyẹn kọ́nà ọba ni pé ó tọ́ fún tó ká jáwọ́ kúrò níbi mabda'u yìí nítorí pé ibi tó ń pèpè lọ wallahi ibi tí ó dáa ni àwọn ọ̀tá islam wọ́n dẹ̀ ráyè wọlé níbi ọ̀nà tẹ́fẹ́ ibi ilẹ̀kùn tẹ́fẹ́ sí hadha